فإن كل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده سبحانه وتعالى ونثني عليه كما ينبغي لعظمته وجلاله ونشكره على أتم نعمه علينا إذ جعلنا من أمة محمد صلى الله عليه وسلم الأمة الأمة التي أرسل الله إليها أفضل الأفضل الأنبياء وهو محمد بن عبد الله صلوات الله وسلامه عليه الذي بلغ الرسالة وأدى الأمانة حتى تركنا نحن أمة ولا المحجة البيضاء ليلها كنهارها لا يزيد عليها إلا هالكون إخوة الإيمان كنا في استعداد كنا في الاستعداد التام لاستقبال ذلك الشهر المبارك ألا وهو شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ونسأله سبحانه وتعالى أن يبلغنا ذلك الشهر وأن يجعلنا ممن يصوم وأن يجعلنا ممن يصوم نهاره ويقوم ليله فإن الله سبحانه وتعالى afadana ifadana tama ala lisan ala lisan rasulihi sallallahu alayhi wa sallam bi anna man soma ramadana imanan wa ihtisaban gufira lahu ma taqaddama min dhanbihi wa yakhruju min dhunubihi كيوم ولدته أمه إخوة الإيمان هذا من أتم نعم الله التي أنعمه أنعم الله علينا وكذلك أدركنا إدراكا جازما بأن من أدركه هذا الشهر وصام نهاره وقام ليله وتلا القرآن واستمع إلى معاني القرآن وتصدق وأفطر صائما فأتى عرفنا الرسول صلى الله عليه وسلم أن من أفطر صائما كان له مثل أجره إخوة الإيمان ينبغي لنا وللمسلم القيس الذي يريد أن يلقي ربه سبحانه وتعالى راضيا عنه أن يصوم نهار هذا الشهر وأن يعلم بأن الله سبحانه وتعالى أحسن إلينا كل الإنسان بإعطائنا هذا الشهر المبارك إخوة الإيمان آه، بالنسبة للأمر على التنازل الذي كان يحدث في بداية كل آه، شهر رمضان نعرف ونعلم بأن هذا الدين دين هذا الدين توقيفية ليس دين الإنسان ليس دين ليس دين كوكبنا إنسان كيف ندينه بل الله سبحانه وتعالى والذي يتولى جميع شؤون الدين الإسلامي لأن الله سبحانه وتعالى والذي يأمرنا والذي يظهر لنا الهلال وإذا رأيناه نبدأ الصيام وإلا آه نقوم ونعلم بأن قد تم شعبان فإذا تم شعبان فإن قم عليكم قم عليكم هذا هذا ما ورد من السنة أن يعني نعد أيام شهر شعبان وإذا اكتمل فنعرف بأن اليوم التالي نبدأ هذا الشهر المبارك فينبغي لنا لكل صائم فرحتان فرحة عند عند عند الإفطار وفرحة يعني عندما رضي له ربه سبحانه وتعالى يوم الفزع الأكبر يوم لا ذل إلا ذله فقد أفادنا صلوات الله وسلامه عليه بأن هناك باب في, في, في, في الجنة يقال له باب الريان لا يدخل منه إلا الصائمون نسأله سبحانه وتعالى أن يتقبل أعمالنا وأن يجعل كل ما نقوم به في هذا الشهر المبارك في ميزان حسناتنا حتى نكون من الذين حتى من الفائزين في العاجل والآجل وهو بالإجابة قدير وهو عليه يسير ولا حول لنا ولا قوة إلا بالله adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala aláàtí yóò ṣe wá ní mùsùlùmí <coughs> tó ṣe wá ní àlèhùnmọ̀hún sí ọlọ́run sallallahu alayhi wa sallam àwa ìjọ àárín gbùngbùn ìjọ tọ́já yìí pé ọlọ́run ọba rán ẹni tó dáa jù ní gbogbo àwọn ẹ̀dá tó dá àwa lọ́rùn sí ti sànẹ́bí sallallahu alayhi wa sallam ó sì fún ànábì ní tíra ti salquran tó ṣe wípé nǹkan kan ò dínkù bẹ́ẹ̀ kò sábùkù nínú gbogbo ti alquran ti ànábì mú wa kò sí àbùkù kankan bẹ́ẹ̀ sallallahu alayhi wa débi wípé ọlọ́run ní ò pé débi pé kò sí nǹkan kan léè tí ọmọ ènìyàn máa ní bùkátà sí nílé ayé yìí àti níjọ̀gbìn alkiyama tí yóò ti sínú alukur'an nípa wípé ẹni tọ́lọ́wọ́ bá rán sí wa yìí sallallahu alayhi wa sallam ó jíṣẹ́ pé ó sì bọ́ ìwọ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ ìwọ̀ tí máa bẹ lọ́rùn ẹni tí a bá ránṣẹ́ ẹ̀rí gbogbo àwọn tá à ń ránṣẹ́ ńlẹ̀ ayé á wí pé wọn ò pé ìwọ wa wá rojọ́ wọn ò pé kíní kan wọn ò pé EFCC tún gbé lẹ́yìn bó ṣèjọba tán wọn ò pé kíní kan lọ́dàá torí pé wọn ò bọ́ ìwọ̀ tí ń bẹ lọ́rùn wọn anabi sallallahu alayhi wa sallam anabi jíṣẹ́ pé anabi sì pé ìwọ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ anabi bọ ìwọ̀ rẹ̀ ìwọ̀ yẹn lẹ̀ débi pé tó bá dijọ́ gbé dàlkìyàmà kò sí ẹnìkankan tí ó ní àwíjàre subhanahu wa ta'ala níwájú allah subhanahu wa ta'ala torí pé gbogbo òpèpè ànábì ó kárí ó kálé ó kákó débi pé ànábì tó padà sọ fún gbogbo àwọn tí wọ́n gbọ́ ńgbà táwa yóò sí bẹ́ẹ̀ pé bá lè wo àníwẹ̀lẹ̀ àyà ẹ máa rí pé ẹ sọ nǹkan ń pa tí mo mú wáyé fáwọn èèyàn kọ́dà bó ti nǹkan ẹyọ kan péré eléyìí tó ń túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ó wá lọ fi oore tó tóbi ó lọ fi síbi kéèyàn ó máa tàn ẹ̀sìn ká owó lèèyàn ní tó fi tàn ẹ̀sìn ká ọlọ́run foore tó tóbi bẹ̀ ìmọ̀ lèèyàn ní tó fi tàn ẹ̀sìn ká ọlọ́run foore tó tóbi bẹ̀ agbára lèèyàn ní tó fi tàn ẹ̀sìn ká ọlọ́run foore tó tóbi bẹ̀ àlàáfíà lèèyàn ní tó fi tàn ẹ̀sìn ọlọ́run fi oore tó tóbi bẹ̀ ìlànà Nábì fi sọ fún hadithi tó kílẹ̀ àtàyẹ́yẹ́ wípé náà dọ̀rọ̀ láwùmọ́ra níjọ́ tó ju ọ bàjẹ́ sẹ́rí ayé tí wọ́n sọ pé ojú ẹ bàjẹ́ àwọn ojú ẹ jẹun ojú ò tí ì bàjẹ́ ìjọ gbẹdẹ kìámà láàmọ̀ pé láàmọ̀ ti jẹ́ pé ojú bàjẹ́ ànábì wa níjọ́ táwọn ojú ọmọ bàjẹ́ níjọ́ táyẹ̀rì ẹ̀ lómi tẹ́ẹ̀pẹ́ a ìwọ ọkọ tí ó pò náà ni kí ló wá bójú rẹ jẹ́ báyìí torí pé kò ṣe tọ́lọ́run ọlọ́run wa ànábì wa ni náà dọ̀rọ̀ lọ́wọ́ mọ́ra àná ọlọ́run kọ́ bá yáyí ẹ̀rú kan sami àmọ̀kọ́ fáwà aha tó náà wá ha tó ha sórí tó wá molo fáàdá a tó náà wá tó gbé sọfẹ́ lòmíì kàmọ́ sẹ̀mí àhá ní bó ṣe gbọ́ lọ́dọ̀ mi sẹ́ẹ̀rí pé ibi tí ẹlòmíì ti ń pèrè láàfáà òfin jìyà ń jọ gbẹdà kàmọ́ nù ànábì ni nẹ́ẹ̀dọ́rọ̀ láwùmọ̀rá àná ọlọ́run bá yá yí ẹrú kan ẹrú tó ṣe pé sẹ̀mí àmọ̀kọ́ làtì ọgbọ́rọ̀ mi tí mo sọ tọ́lọ̀ ń fi rán mi yìí wọ́n kẹ́kọ̀ọ́ ń pẹ̀ àbótí gbọ́ direct lọ́dọ̀ mi àbó gbọ́ látọ̀dọ̀ àwọn tí ń rí mi àbó rí inú àkọọ́lẹ̀ àwọn èèyàn fáwa ọwọ́ àárí sọ orí mọ̀ orí lò fáadà òun náà tó wá gbé sọ fún àwọn míì kàmọ́ sẹ̀mí àhá ní gẹ́lẹ́ bó ṣe gbọ́ láì fi kún láì yọ kúò nítorí ntọ́fẹ́ jẹ àbí ntọ́fẹ́ jẹ tí ò fi kún iṣẹ́ mi ànábì níjọ́ tójú ọmọ àbàjẹ́ ọlọ́run jójú ẹni náà yáyì ọlọ́run dákun mọ́sá yáyì wá njọ́ náà ìjọ náà ojú ọbàjẹ́ jẹ́ máa ìjọ ìgbìnà kìámà yawmal fazail akbar ọjọ́ ọbẹ̀rù tí ò tí ì sí bẹ̀rù kankan torí bẹ́ẹ̀ ṣáájú tí ò ní sí bẹ̀rù kankan lẹ́yìn rẹ̀ mọ́ tí ó rí bẹ́ẹ̀ oníjọ́ ìgbìnà kìámà the day of accountability ọjọ́ wa ṣèṣirò ńlọ́fà tó fi jẹ́ pé sọ́lọ́wọ́ tó lọ́wọ́ sálámù aleyhi anábì kọ́ àwọn sàbíjọ ńjọ́ kan ó wá bẹ̀rẹ̀ sí fún kálukú ní nǹkan mo fẹ́ràn rẹ gbà mo fẹ́ràn rẹ gbà ńbọ̀ wá débi ẹnìkan anábì ní ah, mo fẹ́ràn ẹni pọ̀ jù ah, mo mọ̀ ti fẹ́ràn rẹ pọ̀ jù o ntí gbogbo àwọn èrò nìyí pé anábì ó fún ní ntọ́ pọ̀ jù ntọ́ fáwọn yòókù lọ anábì ó nínú rìwáyà kan lánàbì ò fún ní kan nínú rìwáyà kan ní anábì ó ní nǹkan tó kéré gan àdìjọ́ kejì oníkálukú wá ṣe ìṣirò ìṣirò le àbí àti sọ́dún pé mo fẹ́ràn rẹ yóò rọrùn fún àwọn yóò rọrùn fún ràkúnmí ràkúnmí yóò rọrùn fún kó gba ihò abẹ́rẹ́ jáde sódì kejì ju kí olówó ẹni tọ́lọ́ ń bò láti rí láyé kórí àlìjáná wọ̀ lọ torí pé ẹ àsìkì tọ́lọ̀ ń fún ọ bíbọ̀ àsìkì tọ́lọ̀ ń fún ọ kí lọ ná fún tọ́lọ̀ ń bẹ̀ bó ṣe sí ọ́ tí ọ̀sẹ́gbẹ́ rẹ bẹ́ẹ̀ dáadáa àwọn tẹ́jọ kọ́ sẹ́bà kan náà tẹ́jọ́ ń ṣerú sẹ́kàn náà tó ṣe wọ́n dáadáa jù wọ́n lọ kí ni dáadáa ọmọ yìí pé ti ń jẹ́ dáadáa gangan ọlọ́run fẹ́ fi bá wa rojọ́ ni. ó sọ pé kèé ṣe wàhálà rẹ mo fi sọ ọ́ di bẹ́ẹ̀ mo fẹ́ ṣe ọ́ bẹ́ẹ̀ ni ìwọ tó fẹ́ lè dá odidi simẹ́ǹtì kan gbé ńlẹ̀ yìí mo wá fún ọ lọ́la kọ́ ọmọ kọ̀ǹtúrò pé ẹ lọ gbé ẹ lọ gbé tírélà simẹ́ǹtì kan wá ẹnìkan ló sì lè lu ló lè dá simẹ́ǹtì mẹ́ ló lè dá gbé ńlẹ̀ tí ó tún mọ́ ni ẹ tún gbé kan sí ẹ tún gbé kan sí ẹlòmíì lè lu simẹ́ǹtì mẹ́ta mẹ́rin àsìkò ní kápá kó lè ra àlàjì àpò gbogbo ọlọ́run ní lihikmatin ya'lamu Allah nǹkan kan bẹ tọ́lọ́run fẹ́ fàyọ́ ń bẹ̀ ni ẹni tọ́lọ́run bá ṣàánú láàrin ẹbí rẹ̀ ẹni tọ́lọ́run bá ṣàánú láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹni tọ́lọ́run bá ṣàánú láàrin àwùjọ ẹni tọ́lọ́run bá dá ṣàánú láàrin àwọn ọmọ ìyá rẹ̀ láàrin àwọn ọmọ bàbá rẹ̀ kèé sọgbọ́n rẹ̀ kèé sèmọ̀ rẹ̀ kèé sagbára rẹ̀ ọlọ́run tẹ́ ti yẹ̀wò ni nǹkan ọgọ́rùn-ún èèyàn ọlọ́run lè kó sọ́wọ́ ẹnìkan máa bá ń pè fún wa wọ́n bá sáláì pè fún ọlọ́run mọ bí ó ṣe ṣe pẹ̀lú ẹ̀ àwa bẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala kó wa anábì jíṣẹ́ pé anábì fi yìí pé ẹ máa wọ́nà bí àwọn èèyàn ó ma máa gbọ́ nípa ẹ̀sìn yìí torí pé ọ̀nà àwọn èèyàn jìn sẹ́sìn that is the bitter truth ọ̀nà àwọn èèyàn jìn gan àwọn èèyàn esi ẹ̀sìn yìí to fi jẹ́ wípé àwọn èèyàn rò pé Islam le Islam ò le kankan mọ̀já aláwọ̀ alaikum fi dín ní haraj. ọlọ́run ní ibi tí wù ọmọ mid haraj pàápàá ìfinira kankan síbi ẹ̀sìn fún yín ẹ̀ lè rí nǹkan kan tí mo ní ẹ máa ṣe lẹ́sìn tọ́wọ́ jẹ́ pé ìnira lẹ́ẹ̀bà ń bẹ̀ kò sí àìgbọ́yé yín tí wàá mú yín máa dààmú ilẹ̀ fi wá rò pé ẹ̀sìn le lápèjúwe ẹ̀dá mu gẹ́gẹ́ bí àpèjúwe ìyìn tí Islam sọ ni pé tóòjò bá ti lè rọ̀ báyìí gbogbo òórùn tó bá ti dé lásìkò ẹ̀kínú lé yín tóòjò bá ti rọ̀ òjò rọ̀ lọ́wọ́ àbí òjò ṣẹ̀ṣẹ̀ dá ẹ kírun yín lé yín ẹ bó ṣe rọrùn tó ẹni tó wá gbọ́ yé tó kírun lé àtẹnìkan tó ń wá dìde tó ń lọ mọ́ṣáláṣí lójò tójò ń pa tá a bá wu àwọn méjèèjì tá a lárò pé ọ ọ ẹwẹ ni Ọlọ́run ọ ni ọ ẹwò bójú sí ń rọ̀ tó ó tún pójò mọ́ rí ó fẹ́ lọ kírun fọlọ́wọ́n ba rẹ̀ ìkẹ́sìdùn onú ilé rẹ̀ ó ń kí ẹ tó wà nílẹ̀ tó ń kí ó lóore lọ́dọ̀ Ọlọ́run jẹ́ ń tọ́ lọ mọ́ṣáláṣí lọ iṣẹ́ ẹwù ẹ̀sìn yìí bó ṣe rọrùn tó àdínú yus ìrọ̀rùn lẹ̀sìn yìí bá dé kò í sẹ̀sìn nira kankan wàhálà ibi ìnira mú wa mọ ibi ìnira mú wa dé níbi ẹ̀sìn yìí níta bá ń ṣe nínú ẹ̀sìn yìí tó mú nira lọ́tà ń pè á ah, ẹ̀mí fẹ́ bọ́ wàhálà ìbá àti gbà ni ẹ wo àpèjúwe tí mo sọ ọ́ tí wọ́n bá sọ pé ẹ wo eléyìí o gbogbo ìgbà tójò bá ti rọ̀ yóò kó òjò mọ́ rí ọ̀rọ̀ àmbrẹ́là kọ̀ọ̀rọ̀ àmbrẹ́là ń lọ mọ́ṣáláṣí nu yóò wá tutù wọ mọ́ṣáláṣí kẹgbẹ̀nẹ̀ àti ẹwẹlẹ yìí kójú bá ti bẹ̀rẹ̀ báyìí inú ilé rẹ̀ ni ó ti kírun tẹ́wá ní ká fi human perception wò tá a lárò pé lẹ́ni ọlọ́run jù ẹni tí pé èèyàn tó lè jáde lóòjù wà láì ládàá rẹ̀ tó tẹni tí ó kírun lé sallallahu alayhi wa sallam gba táwọn afa wa kọ́ bọ̀ táwọn afa wa tu wò wá ní sẹ́ẹ̀rí pé ọlọ́run ọba yìí ọba aláàánú ni torí pé kò sí jàǹbá tí ò lè ṣẹlẹ̀ látara tójò bá rọ̀ ọlọ́run kàn fòjò ṣàánú wa ni àìmọye àwọn tó fẹ́ kójò lọ́lọ́run fi pa wọ́n rẹ́ so tójò bá rọ̀ ó lè ti wọ́ nǹkan tó lè gún yẹn lẹ́sẹ̀ ó lè ti wọ́ díjú ọ̀nà ó lè ti já okùn atẹ́gùn lè ti já okùn ná tíná wà ń bẹ̀ ó lè ti wà lójú ọ̀nà wọn àpé nígbà tí lọ́mọ́sálásí ló kú kó kú fún rẹ̀ ni kọ̀gbẹ́sì yéénù ẹja tó wò tó tutù bá mú tó tutù tó mú gan àbójò rọ̀ tàbí pàyà ń bẹ́ lòlù tàbá ń lọ rìn àjò irun asọ̀làtàní alimutakọ̀rìbàtàní irun méjì tó bá súnmọ́ra wọn ọlọ́ọ̀ni akípọ̀ àwà lórí ìrìn àjò àyílà wa tó ìrìn àjò tó afẹ́ lọ rìn àjò làyílà bá tó táyílà ti tó á kí àyílà tán á tún kí àlàsárì alẹ́ sí takidim alẹ́ sí takhir takidim òun ni ká kí irun méjì tí alijamu atakidimi òun ni ká kí irun méjì tó súnmọ́ra wọn papọ̀ kó jẹ́ wípé àsìkò tàkọ́kọ́ láti kí ìkíní àti kejì ta akhir òun ni ká kí irun méjì tó súnmọ́ra wọn papọ̀ tó wá jẹ́ wípé àsìkò tẹ́lẹ̀kejì láàkì alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀kejì so ní ti Islam sọ nìyẹn so ká wá wò ní ìsìn wípé ẹ̀ wò bó ṣe wá rọrùn tó taba ti ń kírun àrífòjò su tójò bá ti su gan níbi tí ẹ̀sìn rọrùn dé tójò bá ti su magiribi tó ẹkí magiribi ẹkí ṣáìlì tójò bá ti su àyílà tó ẹkí àyílà ẹkí àlàsà so àwọn nǹkan yìí bọ́lọ́run ṣe ṣèdẹ̀rùn fún wa nínú ẹ̀sìn bọ́lọ́run ṣe ṣẹ́nu so àwa dúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala eléyìí ni jimá tí ọkà inú oṣù Ṣàbàn tá a ti fẹ́ lọ wọnú oṣù wọ̀kìlú mọ̀ yẹn oṣù tó jẹ́ pé ó kọjá pé ìmọ̀ bẹ́yẹn fọ́ di etí yọ mọ̀ kóṣù yẹn dé bẹ́yẹn fọ́ bojú yọ mọ̀ kóṣù yẹn dé bẹ́yẹn dúró nu ilé tí ò jáde yọ mọ̀ kóṣù yẹn dé kò síbi téèyàn fẹ́ sá lọ lórílẹ̀ ayé tí ò ní bóṣù ń bẹ̀ oṣù Ramadan ó kọjá pé ìmọ̀ gbogbo ntọ́lọ̀ ń ṣe inú ẹ̀sìn yìí ló fi jẹ́ pé èèyàn fèèlì wàláì téèyàn bá fi nǹkan kún ẹ̀sìn yìí gbogbo ọdún mẹ́ta péré ọdún mẹ́ta péré lọ́lọ́wọ́ bá fún anú ẹ̀sìn yìí ọdún iléyà ọdún ìtúnu àwẹ̀ àtọdún ọjọ́ méjèèjì ọdún ọjọ́ jímọ̀ yìí tá a bá ti lọ kiri ọdún tá a bá ti lọ kírètì ọdún mi fúnra wa aláǹsẹ mòlúdì ni o aláǹsọjọ́ òbí ni o aláǹsẹ ẹ ìjírá ni o aláǹsẹ nísù sàbáàni ni o aláǹsẹ kìnìkan ni o gbogbo ẹ kò nítumọ̀ èyí ò sì lè jèrè bọ́ọ̀bẹ̀ torí pé tẹ́ ẹ bá lọ wò Allah subhanahu wa ta'ala òun ló dá wa wàhálà nǹkan kọ̀ọ̀kan àti bí ó ṣe rí àti bá ṣe lò Allah ti perfect yẹ ọlọ́run perfect gan ni lọ́lọ́run ọba fi sọ pé iná làlọ́ fi sọ pé inna la yuhibbul abda idha amila an yutkinahu ọlọ́run ọba láìkì ọlọ́run ọba máa ń fẹ́ràn ẹrú kan tó yẹ pé tó bá mú iṣẹ́ kan tó fẹ́ ṣe báyìí yóò perfect iṣẹ́ n kọ́dà kó ṣiṣẹ́ ọwọ́ ọlọ́run ọba kórìíra ẹni bíríkìlà tí ọ̀ ọlọ́run kórìíra kápẹ́ntà tí ọ̀ma ẹlẹ́kà tún pèrè kápẹ́ntà ọlọ́run kórìíra télọ̀ tí ọ̀ma sọ́ọ́rẹ́ ti pèrè télọ̀ ọlọ́run pèrè láàfà tí ọ̀ma kéwù ti pèrè láàfà ìnàlá yuhibbul abda ọlọ́run ọba máa ń fẹ́rẹ̀ ẹ̀rú kan ìdá àmìlá ẹ̀rú tó yẹ pé tó bá ṣiṣẹ́ kan báyìí àti kọ́nẹ̀hù yóò ṣe dáadáa ọlọ́run kórìíra dráìvà tí ọ̀ma mọ́tò wà ti pèrè dráìvà so torí ẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam ló fi sọ lọ́lọ́wọ́ bá fi sọ fún inú Qur'an pé gbogbo tẹ́ bá fẹ́ ṣe ẹ lọ bí khabir ní ti khabir nínú Islam èdè nínú lugarbiya ó polisi khabir wọ́n lè lò fún oníròyìn khabir yanni newcastle ẹni tó fẹ́ máa fún alábàárẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìlọ́lọ́wọ́ bá fi pè rẹ̀ ní khabiru alkhabiru wa ni tọ́lọ́hún àmúwáyọ̀jẹ̀ definite article alkhabiru ọba tó jẹ́ pé gbogbo tí kálukú ṣe ń ṣe látijọ́ tó ti lè dáràn àbíjọ́ tó ti lè ṣe déere á fún ní èrò rẹ̀ nígbà ọba jọ́gbìn àkíyà mọ́. so khabir ó tún jẹ́ ẹni tó perfect ẹni tó jẹ́ pé eh, eh, khibra ó mìíní professionalism kéèyàn perfect nǹkan tó bá lòun ṣe. so subhanahu wa ta'ala ọlọ́run ọba perfect ẹ̀sìn yìí so kò sí nǹkan tá a fẹ́ fi tá paasi kò sí nǹkan kan ti wà mẹ́ẹ̀ tá a fẹ́ yọ kó paasi náà ẹ wo Ramadan lòdì yìí oṣù àlùbáríkà oṣù àpọ́nlé oṣù uẹsẹ uẹsẹ oṣù wọkìlùmọ oṣù àánú oṣù fẹ́ oṣù kẹ́ oṣù fọkànbalẹ̀ oṣù fàyàbalẹ̀ oṣù oṣù rọrùn oṣù rọra oṣù gbẹdẹmukẹ kọ Ramadan ìdí ń jẹ́ rọ̀mọ̀dọ́ọ̀nù gẹ́gẹ́ inú èdè lárúbáwá òun ni bíi ntí máa yọ nǹkan ntó ti dì báyìí tí ó yọ ni àwọn bàbá fi ń pè ní oṣù yọ ẹsẹ̀ yọ ẹsẹ̀ wáìpà ntí ń wáìpù nǹkan flọ́ṣà ntí ó fọ̀ wá mọ́ alàlàáfíà lálẹ́kún ní rọ̀mọ̀dọ́ọ̀nù alẹ́kún láàánú nífẹ̀ẹ́ inú ilé tí ọ̀dà tẹ́lẹ̀ ọmọ dáa bàbá tí máa wọlé mọ́tẹ́mọ́ mi mọ́lẹ̀ tí ma jáde mọ́dàmọ́ mi kọjá yóò tètè wọlé tó bá jáde yóò tètè wọlé ìyàwó àtọkọ wọn rojú ara wọn inú ilé tí wọn ti ṣe bẹ wọn ṣe bẹ báyìí ẹnì kálukú ọmọ ọ̀rọ̀ kùkù kẹ̀kẹ́ kíláàsì o kíláàsì o àwọn tí wọn ọjọ dámọ̀ràn rí wọn ọjọ dámọ̀ràn ilé mi ò dámọ̀ràn kíláàjọ jẹ kíláàjọ mórí three three sixty five ó fi pé wọn dámọ̀ràn lélẹ́yìí oṣù tó ń so gbogbo ń tọ́ dàrú pọ̀ oṣù tó ń tó ń jọyìn gbogbo nǹkan tó ti gé kelekele olóṣù rọ̀bọ̀dọ̀ oṣù tọ́já yìí pé àtolówó wa àtàlíkà wa àti middle class wa a wà jọ wà a lọ asámò a jọ wà kódà a ti ka tíra débi pé wọ́n ní ká má bú àwọn èèyàn mọ́ pé bàbá bẹ̀rẹ̀ àwẹ̀ amara wa o a wà pọ̀ kẹ̀kẹ́ wọ́n ní à kíní ń túmọ̀ orin náà gan náà ni ń túmọ̀ orin náà ni ọwọ́ bá ṣe fẹ́ máa kásámù àkọ́kọ́ tí èèyàn wà pọ̀ ń túmọ̀ orin ṣebí kèso wọn wá gbà àbówó làwọn apẹ́ ẹ̀ náà fi rọ́wọ́ báwọn ni nǹkan yẹn ń túmọ̀ pé ah, ah, nǹkan yìí àsáwọn tí wọn ọjọ́ ìwà ń bàtà ń kí mara àrùn ojoojúmọ́ òun àsáwọn náà mọ̀ pé nǹkan kan yìí ń bẹ tó so wá pọ̀ tó jẹ́ nǹkan gidi làwọn náà lọ́dọ̀ àwọn ọmọ wálẹ̀ kan lọ́dún wọn ni ká máa wá bẹ́lọ̀ fún ọ pé kálá àtọ̀sí rọrùn fáwọn àkóso rọrùn fáwọn náà ni ẹwọ ẹwọ àgbáyé ẹsìn ibi tí rìsáàjì tún tẹ̀síwájú nù tẹ́ ìdọ́dún tọ́ gbogbo àwọn tí wòye kí n kú wọn wá jọ yìí nǹkan yẹn ń túmọ̀ wọn wá àwa mo lọ èmi náà wá lọ lo kìyàsí pé ok ọ lọ ṣe déédéé pé every friday is good gbogbo friday ló gúdù ṣùgbọ́n àwọn Christian, wọ́n bá pè kán ní good friday àwa <coughs> ní ok ẹ jẹ́ àgbà bẹ́ẹ̀ fún ọ torí pé ẹ̀rí tí ọ̀tá ẹni bá jẹ́ ń pa ẹni ní dáadáa ẹ̀rí gidi ni pé ẹ máa gbọ́ ìjẹ́nu dangote lóòótọ́ ṣùgbọ́n ẹ mẹ́jọ àtàrà wa dangote lówó olówó lóòótọ́ so irú tó fi jẹ́ pé kèfèrí lọ́ba pé friday ti a ní good kí ẹ sọ pé kí ìsọjọ́ táwọn mú pé làwọn fi máa ṣẹ̀sìn sunday mẹ́mẹ́ wò pé gudu sunday friday saturday mẹ́mẹ́ wò pé gudu saturday monday wò pé gudu monday tuesday wò pé gudu tuesday wò pé gudu wednesday wò pé gudu thursday wà ní good friday wọ́n lọ fi goodness ti sára friday tó sì jẹ́ pé òótọ́ ni àsódodo ó lè jáde lọ́dọ̀ kèfèrí so gbogbo àwọn nǹkan yìí ó ní Allah subhanahu wa ta'ala ló fi kẹwàá ramadan ló ti wá dé yìí làwọn ń wò yìí sẹ́ẹ̀rí controversy tó máa wà o ntí máa dùn mí náà nu àwọn kan ní kábẹ́ẹ̀ lónìí àwọn kan ní kábẹ́ẹ̀ lọ́la máa dùn mọ́ ọ nì mùsùlùmí kankan ò tiẹ̀ kó tó ronú lọ mu mọ́ sọ pé àwọn kankan bẹ tó pé téèyàn gidi fi lè wa a máa bẹ lọ́n fún pé ah, ọlọ́run bá mo fọlọ́ ọ̀bá búra gbogbo mùsùlùmí yẹ kó ti gbọ́ yé débi pé kò nídìí kí mùsùlùmí kà kó béèrè mọ̀ pé ẹ gbọ́ kí ni ìdájọ́ mòlúdì inú ẹ̀sìn àwọn tí wọ́n máa ṣe lọ wọ́n máa ṣe lọ táyé tán kò lè tán ṣùgbọ́n mùsùlùmí gidi kò yẹ kó béèrè mọ́ gan ah ládùúgbò tá a ti clear yìí tá a ti clear rẹ̀ débi wípé ẹni tó nìkan ànábì ò ṣe àwọn sàbí tó súnmọ́ ò ṣe ẹnìkan á sọ fún akóhun nífẹ̀ẹ́ ànábì lòún fi ń ṣe wàmẹ yẹda yìí hubbar rasuli wàlábì yakunbi sunnati yìí mustamsi kanfa wa kadhibu ẹni bá wà ló ń fẹ́ràn ànábì tí ọ̀wá ṣe tá ànábì fẹ́ sẹ́yìn wá fẹ́ràn ànábì àbúkù rọ̀ so bóòlù yóò sọ pé ń fẹ́ràn mi tọ́yẹ pé ntí mo wá ní ní ẹsẹ̀ ní ọ̀hà máa ṣe ní olé mi àbí ní ọ̀mà fọkọ̀ mi ṣe táwọn àgá máa sọ pé ẹsìn lẹ fẹ́ràn wa ẹ̀ wá ń sọ bá ń pa wa ẹ̀ wá ń ṣe bá ń pa wa àwọn tẹ́tẹ́ fẹ́ràn ànábì gan tẹ́ fẹ́ fi ẹ̀mí tí wọ́n rọ́pò tànábì wọn ò ṣe ẹnì ṣé ẹnìkan ti fẹ́ràn ànábì tó Abubakar Ah, eh, eh, hasbunallahu wa ni'mal wakil sickness yìí tó ṣe ànẹ́bì tí ànẹ́bì fi wá padà kúrò láyé tànẹ́bì ò lè dìde wọ mọ́ṣáláṣí lọ kírun ànẹ́bì sọ pé ẹ lọ sọ fún Abubakar kò kírun fáwọn èèyàn ẹni tànẹ́bì wá rán Bilal tànẹ́bì wá rán Umar lórí ọwọ́ pé Umar pé Umar ànẹ́bì ní kẹ́ kírun fáwọn èèyàn ànẹ́bì ò lè jáde wá kírun sẹ́kọ̀ mọ́ṣáláṣí ànẹ́bì ò jìnà sí yàrá ìyá wa Aisha tẹ̀ bá dé Mẹ̀dínà gbogbo wa náà lọ́wọ́ ìyẹn ni àwọn kan fẹ́ máa fi ṣẹ̀rí wípé inú yàrá ni wọ́n ṣe ànábì sí màkílíà rẹ̀ kò yé wọn ni sẹ́ẹ̀rí asúnlọ́wọ́ ni wọ́n kiri ibi tó ṣe ànábì sí yẹn táwùsì àlọ́ ọba ni táwùsì àlọ́ ọba yìí ti jẹ́ táwùsì àní expansion yìí tí kò sí mbẹ tẹ́lẹ̀ mélòó ń gbogbo mẹ̀dínà tẹ́lẹ̀ ebe ànábì lọ́lọ́run fi ṣàánú mẹ̀dínà ànábì lọ́lọ́run àti mẹ́kà àti mẹ̀dínà jíjẹ́ ànábì lọ́lọ́run fi ṣàánú wọn kéé lẹ́gídì bẹ́ẹ̀ ni desert land ibi tí nǹkan kan ò ti lè wù ṣùgbọ́n ọwọ́ pé ẹni wa aláfíìlẹ̀ ẹni wa lobẹ̀ ẹ̀yin dẹ̀ wò ẹ lọ wo gbogbo ọ̀nà ìkọ́lábàánìsì wọ́n ti ń tún gbogbo bẹ́ẹ̀ ṣe torí kí ni ibẹ̀ ni yàtì mákindé ń gbé ẹnìkan lè kórìí ibú bá gbogbo ará àdúgbò ẹnìkan lè kórìí ibú bá gbogbo ará àdúgbò ẹnìkan lè kórìí ibú bá gbogbo ará àlú ẹnìkan lè kórìí ibú bá gbogbo ará àlú ibi ànábì sí maka sí màdínà lọ́lọ́run fi tún bẹ̀ sí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ so sallallahu alayhi wa sallam bá anabi ṣe rí nu so ibi tí wọ́n lọ sọ pé ibi tẹ́ ṣe anabi sí ẹbí yàrá wọn ṣe anabi sí wọ́n lọ ṣe àwọn òkú yòókù tẹ́ sànẹ́bì nìkan wọ́n sin bẹ̀ ibi tó yẹ ká ti gbọ́rọ̀ yìí nu anabi bẹ́ẹ̀nbẹ́ abubakar bẹ́ẹ̀nbẹ́ umaru bẹ́ẹ̀nbẹ́ ó sì ní tọ́fà wọ́n pè à ń pè kíníkan ní kasa isu nàbí àwọn nǹkan kan tó yẹ pa nàbí nìkan la fún àyọ̀ǹda fẹ́ lómi aráàlú rẹ ní ká fẹ́ àwọn ojú mẹ́rin lọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fẹ́ àwọn ojú mẹ́rin lọ àwọn àbá kan sì dúró lórí pé ẹ ṣebí àwọn ànábì ìyàwó mọ́kànlá lànàbì fi sáyé lọ so àwọn kan dúró lórí ẹ tí àyà kùránì sì clear rẹ pé àwọn mùsùlùmí ti mọ tá a ṣe lọ tá a ṣe lọ́rọ̀ yẹn fáwọn pé táwọn bá fẹ́ fẹ́ púpọ̀ kò gbọdọ̀ ju mẹ́rin lọ o àfi wo ànábì nìkan ọlọ́ni xọ́ọ́lì sọ̀tà ńlá kàmí ń dún nìgẹ́ ríkà kùránì ni o àwọn tó ti mọ sọ pé kùránì làwọn ní ìdí o kùránì ló clear ọ̀rọ̀ yẹn o ọlọ́run sọ pé ah, ìyàwó tó tí mùsùlùmí bá fẹ́ yàwó tán pé ah, ìyàwó rẹ̀ pọ̀ o tí wọ́n jọ wà lẹ́ẹ̀kan náà báyìí pé òun ló ní gbogbo àwọn eléyìí kọ̀ọ̀kan ju mẹ́rin lọ ọlọ́run wá kílà rẹ̀ ló kọ́ra ni pé kọ́ọ̀lì sọ̀tọ̀ làkàmìndú ni rẹ̀ ìwọ nìkan ànábì la yọ̀ǹda fún àtò ah, yọ̀ǹda fẹ́ lómi wọ́n rí o wọ́n àní àbíjọ ànábì ni àbáwa níyàwó márùn mẹ́fà méje mẹ́jọ ìkankúlà ìpẹ́ ìyàwó bíi fifteen seventeen alóní so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àwọn kankan bẹ tó yẹ pé anabi nìkan lọ́wọ́ fún sallallahu alaihi wasallam anabi nìkan lọ́wọ́ fún gbogbo ẹni tó dá tó yẹ pé láyà kọ́ ùdùbàbò àlẹ́ yìí èsì ọ̀ èsì ọ̀ gbọ́dọ̀ bàlẹ́ anabi èsì ẹ̀ bàlẹ́ so kàtàyísù nàbí yìí ni àwọn features tó yẹ pé anabi nìkan lọ́wọ́ fún gbogbo àwọn tẹ́ ń sọ yìí tánàbí ọba jẹun ànábì àmọ́ di òkúta mọ́nu o táwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n má jẹ kó di òkúta mọ́nu torí pé ànẹ́bí àmọ́ ìwà báyìí tó yẹ pé kò ní jẹun báyìí táwọn èèyàn ní fọ́tọ̀ ọmọ ní tó ní ti so kí ala fẹ́ máa parọ́ fún ibi tá a bá kù sí ká káwọn èèyàn mọ̀ pé kèé ṣe òfin a kù bẹ́ẹ̀ ni ibi tá a bá kù sí mo sọ kí ni yẹn fáwọn èèyàn ǹdàtẹ́mi máa tẹ yẹn rìn mo mọ̀ pọ̀ gan ni o kọ́lọ́ mẹ́jà ṣe ibú mọ́ o ǹgbẹ́ mi máa tẹ̀ àwọn èèyàn máa ṣe fatiwa lọ́dọ̀ mi èmi máa sọ fáwọn èèyàn pé wàhálà à ń tẹ̀ so ẹnìkan ò lè sọ pé èmi ni mo ní kó o lọ ọmọ ṣe yẹn rì mo ṣe mọ̀ tó nǹkan yẹn láyé nǹkan yẹn rí láyé láyé láyé tó pé mo mọ̀ pé ọ̀dà mo fi ọlọ́run búra nígbà náà nǹkan yẹn nǹkan yẹn kankan láyé mo sì máa pọ̀ ká gbé yẹn níwájú ká máa fi ṣeré ká máa sọ ní tí ò ní túmọ̀ àwa tá àmọ́ tí ó ṣẹlẹ̀ sáyé wa ká máa sọ nǹkan sáyé aláyé so gbogbo àwọn nǹkan yẹn àwọn nǹkan tẹ̀tẹ̀ ànábì nìkan lọ́wọ́ fún láyọ̀pọ̀ òdù bá bu àlè yìí é ṣe bá lánàbí gbogbo bàtà lẹbi bá sì bẹ̀rẹ̀ báyìí tálẹ́bí fẹ́ dáwọ́ tẹ́lẹ̀ tálẹ́bí fẹ́ ṣe ga ilẹ̀ ọ̀yanu báyìí ni tálẹ́bí bá ti ṣe tán ilẹ̀ ọ̀pàdódé mọ́ ẹ̀ tá a tó lọ́lọ́run fún bẹ́ẹ̀ anabi sì ni yàrá kálífàwù kàmá yàrá àmàmà òbí ṣe ń rìn náà gedegbe wájú báyìí kò ní sẹ́yìn kọjú ẹ̀yìn tí ó fi máa rí tìǹbẹ̀ lẹ́yìn ta lọ́nà tó fún sẹ́yìn anabi nìkan ni so kílẹ̀ nìkan fẹ́ máa sọ yí pé ẹ̀ẹ́ òun nítorí pé wọ́n sin anabi inú yàrá directive wani lati láti sánmà ó wá láti sánmà ní wípé ìràwọ̀ mẹ́ta ọjà ìyàwó Aisha gan ló ń lálàá ìyàwó Aisha lọ́lọ́run fi yẹn lẹ́yìn tàtà níbi tọ́lọ̀ ti fi mà nẹ́bì ìyàwó Aisha wa rí pé òun ìràwọ̀ mẹ́ta jáwọ́ lólé òun sóró sóró sóró ọwọ́ bí àdébí yẹn pé kí ni ìtumọ̀ àdébí ni wọ́n sì kú kan sínú ilé rẹ̀ sínú yàrá rẹ̀ so níbo ni wọ́n ṣe kí lọ́wọ́ wá tí wọ́n fi sìnkú tiẹ̀ lé iṣẹ́ ni wọ́n bá sìnkú mùsùlùmí sí àìsí sọ àìmọye nǹkan tó jọmọ tó jọmọ tó jọmọ tó jọmọ kálá sọ ọlọta la sàṣàánú wa ṣùgbọ́n kò bá gidi bí ó ṣe pé kásàmà ṣàlàyé ṣẹ́ẹ̀rì àgbọ̀túngbọ̀ yẹn yóò yẹ kí tọ́lọ́mbà níyàn lò àgbọ̀túngbọ̀ àsọtúnsọ yóò jẹ kó dé sáyé ti kálukú náà kí kálukú náà ó jókòó báyìí pé kí la gidi tí mò ń lò fọlọ́wọ́ bá tó ní mi gan-an Ndị pé bá a ṣe wà ìjánu wa ọwọ́ rẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ gbẹ́dẹ́ agidi kí la lò fún náà ṣé ẹni tó wá burú jù láyé òní tálíkà tuntun lágídí sẹ́sìn wàlọ́ọ̀yì ìtọ́jẹ́ yìí pé kí tálíkà odò lówó ọwọ́ ọlọ́run lọ́wọ́ bọ́yá ni ṣùgbọ́n dandan kí tálíkà òkú bólówó náà ó ṣe kú kí tálíkà wá jìyà láyé kó tó lọ jìyà sọ Ramadan ló ti wípé ẹ àbẹ̀rẹ̀ àwẹ̀ ńjọ́ kan náà àkàbẹ̀rẹ̀ lónìí àkàbẹ̀rẹ̀ lọ́la wà láìkó kìí ṣe àbùkù kankan fẹ́sìn <coughs> kìí ṣe àbùkù fẹ́sìn àánú lọ́jọ́ fẹ́sìn ó sì ń tọ́ka pé ẹ̀sìn yìí kìí ṣe design kìí ṣe pé ẹnìkan ló design yẹn divine ni àti sámà ló ti wá torí pé oṣù tọ́lọ́dẹ àmọ́ wa òun lọ́mọ̀gbà tó ń fẹ́ kọ́ yọjú ó ti sọ gbẹ̀fọ́ yìí pé tẹ́ ẹ bá ti róṣù tàbí ẹni rọ́ṣù bì kan ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ ẹ̀ báyìí sí rọ́ṣù ẹ ka ṣàbánù kò pé táàtì so ṣàbánù máa pé táàtì lọ́ndì fọ́ báyìí ṣàbánù táwa nù rẹ̀ yìí ó máa pé táàtì lọ́ndì fọ́ ní may four yìí so which is pé táwa ti ti rọ́ṣù kó tó dìgbà yẹn a jẹ́ pé tó bá ti di may four tí ṣàbánù pé a jẹ́ pé may five òun ni àkàsámú oṣù èyí sì yọ láàárọ̀ alẹ́ ni ó tó yọ láàfin ìbẹ̀rẹ̀ àwẹ̀ ńjọ́ gẹ́gẹ́ so ǹjọ́ náà ni asamu ìjọ́ kejì may six adẹ́bẹ̀rẹ̀ àwẹ̀ bọ́lá bá sì fẹ́ lu àṣẹ yòówù tí máa wí ajárosù ní may four tá a bá rí lálẹ́ may four tí a bá ní rí tí a bá sọ pé ẹ ti rí bì kan a ní ẹ̀sìn ṣe rí ẹjẹ́ ìsọ̀rọ̀ kan fún ibi tẹ́tì mọ̀ pé àkóbá yóò ṣẹlẹ̀ sọ́kọ̀lọ́kọ̀ àfáàjọ́ gbẹdàkẹ́ àmọ́ torí pé ní tẹ́yẹ̀ bá fi sọ fún yín pé ọlọ́run wí ànábì wí tẹ́ ẹ bá fi ṣe ẹ̀yin ti láwùjáde ẹjọ́ jẹ́ pé lọ́lọ́pàá fún yín ti tọ́wájọ́ kilomita dàkí kí tó fi ṣe lágbájá ìlọsọ fọlọ́run lọ́sọ bẹ́ẹ̀ wá ń bì kí nǹkan kò sì pamọ́ ìwọ lọ́sọ bẹ́ẹ̀ ó kọ́ mi lọ gbọ́ nígbà mo gbókọ̀ rẹ mọ́ lánìí mi èsì ẹjọ́ bẹ́ẹ̀ wa kó lọ gbowó kó lọ rọ́ọ̀sù kó kéde fún wa kí Anabi ó ti wà ní tàbí gẹ́gẹ́ òrosù ẹnìkan ló ní òun rosù ó wá ó dé mẹ́tìlá ó ní òun ti rosù o ànábì ní sọ́ọ̀ gbà pé ọ̀kan oṣù lọ́lọ́run ó ní dáadáa láyé àti lọ́run ọ̀kan oṣù lọ́lọ́run ìwọ ànábì òjíṣẹ́ ọlọ́run sí ni ànábì ní ẹbẹ̀rẹ̀ àwẹ̀ ó ti tán òun ló mọ̀ náà òun ló mọ̀ kó wá parọ́ fún wa so làáfà fi gbọdọ̀ mọ ní tí ó máa sọ yìí tó bá ti lè sọ fáwọn èèyàn tí wọ́n bá fi lè fẹ̀mí pé tọ́ sọ́nà ọ̀la ló wí bẹ́ẹ̀ tí wọ́n bá ń ṣe tó bá lè lọ jẹ́ rọ́ǹgì mú ọ̀daràn ìwọ tó sọ lọ dáràn ṣebí lọ́pà tó fi jẹ́ wípé ìmáàmù gbogbo ẹ̀ ìwọ̀ ọ̀lọ́rùn rẹ ìwọ ló lè kó ajá náà o kọ̀ bá jẹ́ pé jẹ́nẹ́bà ló fi ń kírun fún wa kọ̀ọ̀kan wà ọ mẹ́sàlá kẹjáde pé tí gbogbo abápàdé ilé wa láti Kano ilé wa láti Èkó ilé wa láti Ìbàdàn ilé wa láti ilẹ̀ Haúsá ilé wa láti lọ́nà ilé wa láti Amẹ́ríkà ilé wa láti Dubai àwa pàdé nìdí kan gẹ́gẹ́ bó jẹ́ pé ẹ̀sìn dàwà kọ̀ làbá kírun ẹ̀ tó lìdì kírun sàlámà lẹ́kùn sàlámà lẹ́kùn kálukú bá lọ ń bọ̀ padà di kọ́ńtì rẹ̀ lọ́wọ́ rántí pé ah ẹ̀gbẹ́ ń bẹ lára tó ń fi kírun fáwọn ẹ̀ ṣé kírun fún mẹ́nu nù ṣé

sábà ti nímọ̀ so kọ́ mọ́ lọ agbélé yìí kọ́ bá ní ṣe bí wọ́n ní baálé wọn kọ́ fẹ́ líìdì nígbà tó ti kéwu wọ́n yọ̀ǹda fẹ́ lómi ni so àwọn nǹkan yìí bí Islam ṣe ṣàlàyé rẹ̀ fún wa nù Ramadan oṣù rẹ̀ ti wá lé oṣù rẹ̀ ti fẹ́ lé ẹja kàn máa palẹ̀ mọ́ ọlọ́run ìgbà tó bá tó bá ti lọ́ọ́yà náà ni sẹ́ẹ̀dì tinú ọlọ́run máa dùn sẹ́rù rẹ̀ ní taslim submission ọwọ́ kó tiẹ̀ gbà kí ni tiẹ̀ pẹ̀lú pé ẹ wo àwọn olùgbà ọ̀tún lára wàá múra si ya n'oni. Kini ti yá lónìí kí ni tiẹ̀ ń bì yín ara kí ló mú gbogbo àwọn tá à ń palẹ̀ mọ́ ìṣègùn alápàdé gbogbo àwọn tá a bá pàdé ìṣègùn alágbàtán ṣé bọ́wọ́ lòun ló wà ṣé bí ká pàdé rẹ̀ kó ṣeé ṣe ká rí ìgbà ká tún ṣèmí usmanu sẹ́yìnà usman àlefa ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀sìn ṣé bí ń lọ ni ẹ pa ti pa usman bun so ẹ ẹ jẹ́mọ́ ẹ méjì á mọ́ dára wa láàmú nípa ẹ̀sìn ẹ̀sìn yóò mú dààmú lọ́kàkà bí tiwọ ọmọ ìrọ̀rùn lọ́ba dé ìkánu méjì náà ni inú kọjá pé gbogbo èyíkéyìí tó bá gbogbo kódà ẹ mẹ́jẹ̀ nìkan ọmọ mi pé a rẹ̀ ìfẹ́ ṣetí o kí ni à ń ṣe lọ́tọ̀lọ́tọ̀ ṣé bọ́ba kan oṣù darí gbogbo ẹ̀ ńgbà ọba ti lọ yá náà ni kọ́lọ́ ń dákun kó sàánú wa kó rọrùn fún àjọmọ́ ẹ mẹ́jẹ̀ gbàgbé pé tóṣù yìí bá ti dé àánú ó dé ìfọ̀kànbalẹ̀ dé nínú ìlú dáadáa dé tí bá ti dé kò kí Ramadan mi ò tún wá dé kó wá jẹ́ pé béèyàn ṣe wà náà ló sì tún wà kò sún wájú lẹ́sìn kò sún wájú lóore kò rí Ramadan lò àlè muhasabatu nafs ó yẹ kí mùsùlùmí ó máa ṣèṣirò ara rẹ̀ kó tó di lọ́tọ́ náà ó ṣèṣirò wa bóòlì ó sì jẹ́ ní Ramadan tó yẹ pé ànábì lẹ́ni tó bá gbà nítorí Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ nìkan níjọ́ tá a bá parí àwẹ̀ báyìí yọ jáde fóònù ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ijọ́ tí a rẹ̀ bíi tí a bá sọ pé born again àwọn alẹ́ ká máa wí bẹ́ẹ̀ àwọn alẹ́ ká máa pera wa bẹ́ẹ̀ ìtọ́lọ̀ fi born again wá kọ̀ gan ṣùgbọ́n àgbá òfìfo ní máa ró lẹ́nìkan tí ò born again fi pèrè born again mùsùlùmí ni born again because alẹ́bìnrin gbogbo gbàtà bá ti gbà rẹ̀ bó ṣe ká gbà báyìí tá a parí bá parí báyìí á dàbí ọmọ tuntun gbogbo wa tá a ti tó lọ yìí ni Ramadan jẹ àlùwàlá kan sálùwàlá kan ọlọ́run sí kàfàrà ìtagbára rẹ̀ ò bá ká ìrun kan sírun kan ọlọ́run fi parẹ́ ìtagbára rẹ̀ ò bá ká jímọ̀ kan sí jímọ̀ kan ọlọ́run fi parẹ́ ìtagbára rẹ̀ ò bá ká ramadan kan sí ramadan kan ọlọ́run fi parẹ́ ìtagbára rẹ̀ ò bá ká àràfá kan sí àràfá kan ọlọ́run fi parẹ́ ọlọ́run ò sì yọ mùsùlùmí kankan lẹ́nu oore o torí mùsùlùmí tí ò lè gbà àwẹ̀ lọ́lọ́run ní kó bọ́ láwẹ̀ yìí so aláwẹ̀ ló náà mùsùlùmí tí ò ní mẹ́kà lọ́lọ́run ní kó wọ́ bá àwẹ̀ so kò sóore lọ́lọ́run fi jó déédéé kò sóore kankan tọ́lọ́run ọba mú wá báyìí tó jóore ẹ̀sìn tọ́lọ́run ayọ̀ mùsùlùmí kankan lẹ̀ ń bẹ̀ ni wàláì làzim iṣẹ́ tiri báyìí mùsùlùmí tó jẹ́ ẹni ndala ń dà láàmú yẹn jẹ́ àmọ́ràdù làzima aláwọ̀ àlọ́ àìsàn àìsàn tí lọ ní tòbó sì máa lò ní tiẹ̀ nu kò sí dálò sí tí ọ̀nà bí wọ́n ṣe máa ba yìí nù bóyìí ṣe wá pàdé mi nù tọ́lọ́ bá ti fi nǹkan kan sì yẹn báyìí tọ́ ẹ pé nìyẹn wá gbájúmọ́ nítorí rẹ sọ pé kínní yọ nǹkan bí ọkàn máa ṣe lọ ni kò sí tọ́lọ́ ń ṣe tí èsì pé ó nídìí tọ́lọ́ ń fi ṣe bẹ́ẹ̀ so ẹni tó bá jẹ́ pé aláìsàn aláwọ̀ àlọ́ ni ọlọ́run sọ yìí pé àwẹ̀ tiẹ̀ ní kọ́fà ló ń jẹ ìkan nínú méjèèjì bóyá sáàrì ni ó mú àbí sínú ó ti ń gbàwẹ̀ tiẹ̀ náà nù ṣùgbọ́n ó gbọ́dọ̀ apẹ́ àwẹ̀ lé kì í á ti ké gbogbo tí ń fa aláwẹ̀ lóúnjẹ àìsàn aláwọ̀ àlọ́tẹ̀ ń sì ń ṣèwọ́ lọ́ba bọ́ síta lọ́ba ń jẹun ta gbangba Ramadan no. so àwọn arúgbó tí wọn lágbára ti gbàwẹ̀ mọ́ àwẹ̀ Ramadan tó tún jọ̀rọ̀ ẹ̀yàn lọ́lọ́run tó yọ̀ǹda pé kí wọ́n fún aláìní lóúnjẹ yìí o ọlọ́run ti wá máa wẹ̀ kan wá nù ẹ̀sìn ìjọ sẹ́ni pé kò lè rí bẹ́ẹ̀ Ramadan lọ́rọ̀ yẹn ọlọ́run sì yọ̀ǹda rẹ̀ farúgbó kárúgbó fún ẹni tí ọba ní lóúnjẹ tárúgbó bá ti ń fẹ́ tí ò ní lóúnjẹ arúgbó náà ti ń gba àwẹ̀ nìyẹn so ọlọ́run tó ṣe wá máa wẹ̀ káwá tí wọ́n á pè láwẹ̀ arúgbó ǹjẹ́ mọ̀ pé kò sẹ́ni tó ń bú ara àjọ ìbẹ̀rù ọlọ́run ní ẹ fi kó gbé ẹ̀ rájábù ọgbọ̀n ṣàbánì ọgbọ̀n Ramadan ọgbọ̀n ṣùgbọ́n ọlọ́run rẹ wọn iṣẹ́ pípọ̀ sí kan lọ́lọ́run fẹ́ wò bó ṣe dá sí lọ́lọ́run fẹ́ wò kìí ṣe bí sẹ́sẹ̀ pọ̀ tó nǹkan lè pọ̀ kọ́ mọ̀ dà kéèyàn máa lagídí dùn sí kọ́ máa gbà wọn náìtì wà láyọ̀ wọ̀ náà ni yes torí pé wọ̀n rẹ́ ni sọ bẹ́ẹ̀ fún ìgbà náà iye ọlọ́run ti ní bí mùsùlùmí ní nǹkan mẹ́ta nǹkan àkọ́kọ́ tí mùsùlùmí bá gbàgbé tó ṣe ọlọ́run ní anisiyanu ọlọ́run ní mùsùlùmí nígbàgbé láéláé làdẹ́bí fi sọ ọ́nù hadith tó clear àtẹ̀yẹ́yẹ́ pé mani akala wa shariba ẹni tó bá jẹ tó mu tó yó tó ń gùnfẹ̀ dáadáa nínú Ramadan wà má nẹ́sìyà ẹni tó bá jẹ́ kó gbàgbé ni lọ́wọ́ ajẹ́ ló mú nu Ramadan tọ́ bá ti jẹ tán tó mu tán fún ẹsẹ̀ àrántí àbọ̀rẹ́ni sí ń yè fáliyù tí mọ̀ sí àmọ̀ kọ́ máa gba àwẹ̀ rẹ̀ lọ iná lọ́ àtà àmọ̀ wá àṣàràbà ọlọ́run ló fún ló ń jẹjẹ ọlọ́run ló fún ló mímu. ọlọ́run ṣe máa fún yẹn ní nǹkan tẹ́ yà sọ fún wọn fẹ́ àyè ń fẹ́ o so tẹ́ wáyé pé yẹn gbàgbé ni inú ọ̀sán Ramadan òun àti ìyàwó rẹ̀ ní ẹ bá kọ lura wọn wọ́n gbàgbé ọkọ gbàgbé ìyàwó gbàgbé àní kò sí tọ́lọ̀ òun lè ṣe sẹ́ ṣùgbọ́n táwọn kọ́ ọlọ́run sì kú ṣe é tàn pé jásí fà gbàgbé ọlọ́run ṣe é tàn jásí bẹ́ẹ̀ o lè sọ fún mọ́mù tó bá bá yín pé ah, alájí agbàgbé nì agbàgbé nì ah, kí mọ́mù gbàgbé gbàgbé nì tó bá yẹ pé gbàgbé lóòótọ́ ọlọ́run mọ̀ tó bá yẹ pé gbàgbé nì ṣèbọ́ lọ́ọ́ mọ̀ so àwọn nǹkan yìí oríṣiríṣi òun ni fatiwa kan wọ́n gbé wá fún wa wọ́n á pe àwọn àfáà jọ ọ̀rọ̀ yẹn lágbára gan o wọ́n ní wọ́n mú mùsùlùmí kan lọ́sàn-án gan òun àti ìyàwó rẹ̀ wọ́n ṣe nǹkan pọ̀ wọ́n á ah kílẹ̀ kan á ti fà lọ tí bọ̀ wọ́n á padà rí i pé à ń ìyàwó ọkọ ìyàwó ó ṣe nǹkan oṣù rẹ̀ níjọ́ tí nǹkan oṣù rẹ̀ parí ọ̀sán lọ́bọ́sí sàárì jíbó bó gbàwẹ̀ ńjọ́ yẹn ọ̀sán ìjọ náà lọ́kọ náà ti rìn àjò dé ọlọ́run sì fà láwẹ̀ náà ní ọlọ́run fún àjò ní tó bá lọ rìn àjò ọlọ́run fún láwẹ̀ kò fi àwẹ̀ lẹ́ ń gbà yẹn yọ padà gbá padà lẹ́yìn báwẹ̀ bá lọ ni ọkọ sì dé sì bá yàwó ti ń jẹun ẹ ni àwọn ni òun parí nǹkan òun ni kọ́dọ̀ gbààwẹ̀ oníràjò ni ọ̀sán gan náà dé wọ́n sì fọ́kanra wọn so mùsùlùmí gbọ́dọ̀ máa wádìí ń tọ́ba rí ni kì í ṣe pé kọkàn rí nǹkan kò sì máa dájọ́ so wọ́n lẹ́tọ̀ọ́ síra wọn lọ́sàn-án Ramadan náà so n bẹ́ẹ̀ pé ìkíní àti kejì òun wùlẹ̀ gba àwẹ̀ òun padà ni so àwọn nǹkan yìí bí Ọlọ́run bá ti ṣe ẹ̀sìn ní ìrọ̀rùn nìyẹn wọ́n wá ní iṣẹ́ tá a bá ṣe nú àwẹ̀ iṣẹ́ yẹn Ọlọ́run ẹ̀san rẹ̀ Ọlọ́run ló iye tóun ó sì san padà so àwọn nǹkan tó wáyé ká máa ṣe ń lo àwẹ̀ jọ̀mọ́ àdẹ́bìnrin kì í saláwẹ̀ wọn níta ni ó lẹ ti ń gbàwẹ̀ tójú rẹ̀ ọgbà wẹ̀ ẹ ti ń gbàwẹ̀ títí rẹ̀ ọgbà wẹ̀ ẹ ti ń gbàwẹ̀ tẹnu rẹ̀ ọgbà wẹ̀ ẹ ti ń gbàwẹ̀ tẹsẹ̀ rẹ̀ ọgbà wẹ̀ tọwọ́ rẹ̀ ọgbà wẹ̀ ọ̀n gbàwẹ̀ ọ̀n ta lúdò ọ̀n gbàwẹ̀ ọ̀n ta dráfìtì ọ̀n ta tẹ́tẹ́ ní tẹ́tẹ́ tó yẹ pé gan ìtàlẹ́bì sọ ni pé ẹni tó bá kàn sọ́ọ̀tì èsì pọ́ńtà tó sọ pé jẹ́ nǹkan ọláyò yọ so àwọn nǹkan yìí bí islam ṣe sọnù tafsir quran àwọn tá a bá mọ quran ké ká mọ ké quran dáadáa nú àwẹ̀ ládàá yẹn ti pọ̀ jù yín tá a fẹ́ fi rí ti pọ̀ jù oore tá a fẹ́ fi gbà ti pọ̀ jù ka tafsir ká lọ mọ tafsir nú àwẹ̀ lóṣù kan péré fi gbọ́ tafsir àwọn tá a bá mọ kúránì ké ká máa ké ká máa palẹ̀ mọ́ ká máa ṣe sàárà ká máa fáwọn aláìní lóúnjẹ ká máa rí i pé àwọn èèyàn ń ti ìpasẹ̀ wá sínú tí ó sì ní ní fàárì inú torí gbogbo sẹ́tí bá ti wọ̀ ọlọ́run ní ìgbà so ló fi jẹ́ pé gbogbo ntíkàlùkù wa bá ń ṣe dáadáa sẹ́sìn mọ́jì òkun ọ lójú o àwa náà lẹ́sẹ̀ bá ń sí àwa lẹ́sẹ̀ bá ń sí àwa lẹ́sẹ̀ bá ń sí ok ẹ̀ tó lẹ́ fẹ́ wá pọ́n sáà sí bàbá dọdún tí ń bọ̀ àwọn ẹ̀sìn wáǹsí ìṣẹ̀bẹ̀ agbára lọ́dún tí ń bọ̀ àwọn òbí tẹ́tì lẹ́nu sí so mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ yìí ni kùránì fi sọ pé wàhálà tàmùnú tẹ̀sítẹ́kìtì ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nítorí pé ẹ fẹ́ rí àrògbà ńbẹ torí pé ẹ lè ra àrògbà lọ́dún èèyàn èèyàn ò ní sẹjọ́ èèyàn sẹjọ́ kẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹranko sẹjọ́ jẹ́ èèyàn lọ tọ́ ọ bá fún ajá lóúnjẹ lódidi ọ̀sẹ̀ kan gbáko wàláì tọ́ bá kìka bọ̀ lẹ́nu kò ní gé ọjẹ fún yàn lóúnjẹ lódidi ọdún mẹ́wàá kò pé wọ́n dẹ́sí ọkọ mọ̀mú so béèyàn ṣe rí nu bá a sì ṣe lò táyé tánu ọlọ́mọdé akẹ́ bàbá wa gbani mahadi ọlọ́mọ agẹ̀ wọn ọlọ́mọ ayáfi wọn bàbá níyà bàbá wa tẹ́ mẹ́sọ̀rọ̀ bàbá níyà ọlọ́run kọ́mọ̀ ṣàánú wa ní iṣẹ́ tá a gbà yìí iṣẹ́ àǹkọ́mọ́kéwì iṣẹ́ tá a gbà yìí iṣẹ́ pé tọ̀ ọmọdọ́wọ́ ọlọ́mọ ni torí wípé kéèyàn kúkú tọ́jú igi ọmọ ìsànjú kéèyàn tọ́jú èèyàn lọ ṣùgbọ́n nígbà ọlọ́wọ́ àlọ́ fi ládá tọ́pọ̀ síbi ká tọ́jú èèyàn kọ́ bàbá ní tọ́wọ́ bá gbin igi ọsàn ní ìsìn lápèjúwe tó ń fomi sí tígi yẹn bá fi dàgbà tó bá fi di pé ń so tó fi dolóríire igi tí ń so kò sí bó ṣe fẹ́ gba èso lọ́wọ́ rẹ̀ tí ò ní fún ọ bọ́ọ̀lù ẹ̀kọ́ mọ́ yọ sọ èso ọwọ́ rẹ̀ lẹ̀ bó ògùn lọ yọ sọ ọ lẹ̀ kọ́ra bàbá nínú bí ọgbé táàbọ̀ lọ́rùn ọ̀dá náà sì kò ní sọ pé ààyè kò ní sá lọ ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn bọ́ bá ti sàánú rẹ̀ tán báyìí tó ṣe lóore tán báyìí torí pé ó lé tẹ̀ lọ́wọ́ tán báyìí ọlọ́run lọ́kàn lóye fún wa àti kọ́pá sóríire náà tẹ́lẹ̀ ni so èèyàn ò ní fẹ́ ṣe fẹ́ lómi ìmọ̀ ṣùgbọ́n mùsùlùmí ọ̀gbọ́dọ̀ síbẹ̀ wàhálà ìbéèrè yìí ṣe rí nu ọlọ́run lọ́kàn kọ́ bẹ́ẹ̀ bí àbá sí yóò sí bí ò sí èèyàn yóò sí ọlọ́run á máa pa oríṣiríṣi òwe tọ́jà yìí pé ẹni tọ́lọ́ ń lò fún wa àní mọ̀ léèyàn mọ̀ kò ní nítumọ̀ sí a bọ́lọ̀ ń ṣe ṣayé nu ṣùgbọ́n ọlọ́run ní ànábì sọ fún wa gbogbo ẹni tó bá ṣe dáadáa tó bá yẹ pé torí èmi ló fi ṣe èmi màá san dáadáa yìí kò lè sọnù ẹni tó ṣe dáadáa fún tó gbé sá lọ yóò gbé sá padà wá ọlọ́run wa máa mú dáadáa bàbá tí ó gbé báyìí tí ó lọ fi pamọ́ dán ọmọ rẹ̀ kan bì kan téèyàn ò ní mọ̀ ó máa wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ ta kanu tíra ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwa gan yàtọ̀ sí tinú tíra so kálọ̀ sọ̀rọ̀ tàn án la kọ́sà sí wánẹ̀ dà tí ó mọ̀ sí dáadáa wọ́n sọ anabi sọ àdìsí kan fáwọn èèyàn anabi ní ẹ wò ńgbà tọ́lọ́ ń dá ádámọ̀ tán ọlọ́run wa fọwọ́ ọ̀tún rẹ̀ wọlé yìí wálẹ̀ wọ́n fọwọ́ ọ̀tún ọlọ́run ọwọ́ òwò ọwọ́ tó yí ọlọ́run téèyàn gbọ́dọ̀ pé bóò lórí ó fi wọ́ ànábì ádámà lẹ́yìn wálẹ̀ àwọn kan wá jáde wọ́n kéré kéré títì títì tí wọ́n pọ̀ ọlọ́run ní àwọn eléyìí àlìjánnà ni màá kó wọn sí ìrìn wọ́rì ó tún fọ́ wọ́ wọ́ wọ́ àwọn kan tó jáde ọlọ́run láwọn eléyìí inú náà ni màá kó wọn sí ìrìn wọ́rì àwọn sàbẹ̀ kan adé ànábì pé ànábì nígbà tó ti wá rí bẹ́ẹ̀ táwọn kan ti sọ ọ̀kan máa jẹ́nà ni táwọn kan ti sọ ọ̀kan máa náà ni ẹ tó wá rí bẹ́ẹ̀ nígbà náà kí làwa ń ṣiṣẹ́ fún ànábì ni a máa ṣiṣẹ́ náà ni torí pé iṣẹ́ tí kálukú bá ń ṣe ni ó dìtàmì gúrùpù tó wà àwọn kálukú náà mọ gúrùpù tó ń wà iṣẹ́ tí kálukú ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí náà ọmọ gúrùpù tó wà báwọn tọ́wọ́ ilé jẹ́ pẹ́sẹ́ eré ni ajẹ́ pé gúrùpù àwọn tọ́lọ̀ sọ pé àlìjáná lòún kún ẹ sí ni tọ́wọ́ jẹ́ pẹ́sẹ́ bú ni gúrùpù àwọn tọ́lọ̀ náà so ìyẹn náà láti mọ so ó sì wá ń bẹnu wọn tọ́ wọnú ara wọn àdẹ́bìlẹ́ lomi ń bẹnu o yóò máa ṣiṣẹ́ ọmọ náà ni ọwọ́ yóò kú díẹ̀ kọ́ wọ náà báyìí ni mo fẹ́ ṣe bàgbà wájú ẹ̀ yóò bá bẹ̀rẹ̀ ṣe ọmọ tá a sọ fún yín ó lè lọ fa ṣòkòtò rẹ̀ lẹ́ẹ̀padà ó lè bóru gbọ̀dànù irun gbọ̀dọ̀ títí lẹ̀ fọlọ́n tẹ́lẹ̀ ó lè bó dànù ó lè mọ́ lòun kírun mọ́ ó lè lòun gbàwẹ̀ mọ́ ó lè lòun yọ zàkà mọ́ ó lè ní kò ní òun ń ṣe iṣẹ́ ìgáràjì tó ń lọ ìtọ́jú àwọn ọmọ òrukàn mọ́ ìtọ́jú opó mọ́ ìtọ́lọ́run ti kọ́ ti gbáwájú rẹ̀ nu ọlọ́run àkọọ́lẹ̀ ẹ̀bú mẹ́jọ gbáwájú máa lọ sàánú wa gbàdúrà wọ ọlọ́run so tí rọmọdán náà bá ti dé jẹ̀mọ́ ànábì ní ẹni tó bá dìde lóru rọmọdán tó ṣiṣẹ́ olóore tó sì fi ọ̀sán rẹ̀ gbàwẹ̀ tó wá pa òfin àwẹ̀ mọ́ kò wowó kúwò òun gbàwẹ̀ tó ń wo fíìmù so ni o ní rí òhò nínú fíìmù ni so ní rí òhò nínú fíìmù ni ọlọmọ gbọ́ Quran èèyàn gbàwẹ̀ kọ́ lọ́mọ gbọ́ Quran lóṣù kan àwẹ̀ tó yẹ ká gbàbí pàní gbà míì kó o fosùn kan yìí gbọ́ kó o fosùn kan yìí máa ké kó o fosùn kan yìí máa ṣàdúrà kọ́ ọ máa ṣe oríṣiríṣi azikar oníkàwọn afá òun yíyọ̀ǹda azikar fún yín kẹ́ ẹ máa ṣe nú àwẹ̀ anábìrin ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run wọ́n gbà lẹ́rú ẹni tó ṣiṣẹ́ olóore nú àwẹ̀ ọlọ́run wọ́n gbà lẹ́rú àwọn ìyá wa iṣẹ́ ńláńlá tí wọ́n ṣe nínú Ramadan ọlọ́run fẹ́ràn àwọn obìnrin pọ̀ wàláì ó kó oríire tí wọ́n tọ́pọ̀ gan ọ̀nà tóbìnrin lè gbà sóríire ti pọ̀ jù ṣùgbọ́n ọlọ́run wa mọ̀ tó dé tíṣẹ̀ tánì fi ń dà wọ́n láàmú ọ̀nà tóbìnrin fi lè sóríire pọ̀ láyé tẹ́ẹ̀mọ̀ pé obìnrin àlìjẹ́nà lélẹ́yìí láyé ànábì sọ àmì fún wa wọ́n ní kí láàmì kálukú náà wá wo àmì tíyàwó rẹ̀ bá ti rí bẹ́ẹ̀ máa tó bẹ́ẹ̀ lọ́n fún kọ́lọ́n ojú olè máa síbẹ̀ lọ ajẹ́ pé obìnrin àlìjẹ́nà ni ànábì ní obìnrin tó yẹ pé tọkọ rẹ̀ bá ń bínú kò ní sọ pé inú ló ń bí ọ nínú ẹ bá já yọ ọ̀rọ̀ ànábì ní yọ wà súnmọ́kọ rẹ̀ yọ wà kọkọ ọkọ rẹ̀ báyìí yọ wà máa sọnù ẹ̀mí ara rẹ̀ pé ìní jẹun àfi tí bàbá ìbá sẹ́ríkọ́ dẹ́rẹ́ máa jògì kìí sẹ́rìn kìí sọ̀rọ̀ ẹ̀rìn sẹ́ sọ́wọ́ á dá káwọn ìyàwó wọ̀ wọ̀ náà ní ẹ̀jẹ̀ rẹ́rìn ọmọ náà lọ́pọ̀ nu wọn bá ṣe ń ṣe yìí ó yẹ káàánú wa máa ṣe wọ́n séèyàn wa lè wà ní sars kan ká máa rẹ́rìn ni séèyàn wa lè wà pé wọ́n ti mú lọ prison wọ́n ti mú lọ yàgànkú ká máa rẹ́rìn ni à ń sọ̀rọ̀ náà rẹ́rìn iná mà tá ànábì sọ yìí pé tó wá ní ọ̀gbìn àkìyàmọ̀ wọ́n máa mú jàǹdámọ̀ bàbá yìí ẹgbẹ̀rún mẹ́rin ẹsẹ̀ ni ó ní four thousand legs ní jàǹdámọ̀ ó ní ẹsẹ̀ kọ̀ọ̀kan mọ̀lẹ́kà wá wá seventy thousand ní ó ooo iná mà lè gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa tẹ yẹ̀rì kì í tẹ́ ẹ máa rẹ ẹ̀yin tẹ́ ẹ sọ̀gùn ẹ jẹ́ sọ́ra yín ẹ máa lè sọ̀gùn dín tọ́lọ̀ wọ̀ balẹ̀ dà iná mà lè ọ̀ ń pọ̀fọ̀ mùsùlùmí ọ̀ ń pọ̀fọ̀ mùsùlùmí ọ̀ ń pọ̀fọ̀ òun sí gbẹ́rẹ́ kíkíní ó lè bá a ṣe ná kíkíní ó má bá a ṣe ná òun sóògùn bá táwọn jáde sóògùn bá sẹ́bọ̀ pa wọ́n. which is fóògùn yẹn ọ̀jẹ́ gbogbo ìgbà tí wọ́n yìn wọ́n gbẹ tí ọ̀rẹ́ wọn which is fọlọ́wọ̀n kádàrà pé wọ́n pa wọ́n gbà yẹn ni tóògùn yẹn bá jẹ́ ijọ́ wọn á fi bọ́ pa wọ́n wọ́n ṣe rí fi pa wọ́n. ọ̀n wosẹ́ ẹ bá wò sọ́nà da ó sẹ́lẹ̀ mọ̀ bọ́dọ̀ da bọ́dọ̀ ọ̀dà ọba tó lọ́dọ̀ lọ́mọ̀ bọ́ da bí ọ̀dà ó ì sọ fún abá sẹ̀rìn pé tó ọba ti fẹ́ rìnà wí báyìí yín tó bá ṣẹlẹ̀ sí ọgbà yẹn tó ọba ti bẹ́ lọ́run tó bá ṣẹlẹ̀ kádàrá nù kò sí ọfẹ́ yẹ sí ni. ẹ ó sì wí ọ̀rọ̀ tánàbí wí jáde wọ́n sì pa ọmọ gbọ́dọ̀ fẹ́ fi ṣe fún ni alábìnrin náà ní yanu sàdúrà kábàáyé kọ́ ẹ ní yanu báyìí pé ọlọ́run lórí nǹkan kan kí anabi sọ pé kódà ànábì ẹnìkan wá bá ànábì ó ní ànábì kọjọ bí ẹ bá dùn àgbà mẹ́járe ni mọ̀wé ẹ̀ ó ká ànábì làwùjọ ànábì pa mọ̀wé ẹ̀ mọ̀wé ẹ̀ mọ̀wé ẹ̀ mọ̀ ah, àdúrà làwọn sọ bá àyà ah, rẹ̀ já àwọn sàbí àyà ànábì ni àdúrà tí ò ní gbà ẹ̀ ní ṣe ni ah, wọ́n mọ̀ ṣe o ọlọ́run dàkúnjá gbọ́lọ̀ yé so ìdààmú ọlọ́run ò pín ìdààmú fún mùsùlùmí o mùsùlùmí ní kọ́mẹ́ta rẹ̀ láàmú o ọlọ́run ò fún mùsùlùmí ní ìdààmú pàápàá so àwọn ìyàwó wa ẹ̀yin náà wò àrẹ́bí intẹ́ẹ̀fì dààmú pé obìnrin àlìjẹ́nà lélẹ́yìn látàyé ó ní yí pé ọkọ rẹ̀ onímọ̀ bínú kínú rẹ̀ ó dùn láyé obìnrin rẹ̀ tó bá jóbìnrin alálùbáríkà tí wọ́n padà já sí pé obìnrin àlùjáde ni ọ̀jẹ̀ inú rẹ̀ ò ní dùn kọ́kọ́ rẹ̀ ń bínú kọ́ máa lọ báyìí máa lọ báyìí ilé ọ ah, ò tìsí ọ ọ ọ ọ ọ ọ ọ ọ òṣìṣẹ́ àlùjáde lára rẹ̀ ń tiẹ̀ tó bá kó ń ṣàbòsí kó o fílẹ̀ pẹ̀lú àbòsí tiẹ̀ kí wọ́n máa ṣe tiẹ̀ lọ two wrongs can, can make a right ṣé nǹkan tó da méjì lè wá di ẹyọ tó ni kò lè so àwọn nǹkan yìí ẹ̀yin náà wà wò ká máa bínú ká wá kọ́ ń jẹ́ rẹ̀ sáwọn ìyàwó wà wọ́n ní ẹ lọ gbénu microwave àwọn ọmọ jẹ lọ sukùl lọ́la ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ tí wọ́n sì lè ṣe tí wọ́n fi lè sori eré ti pọ̀ jù anabi ni alimari a obìnrin ìdásọ́ láti kàmsà ha tóbìnrin bá ń kírun márùn rẹ̀ ti ń pé wàsọ́ mẹ́tí sáárọ̀ ha tóbìnrin ń gbàwẹ̀ rẹ̀ tó ń pé wá àtọ́ àtibá àlàhà tóbìnrin bá ń tẹ̀lé àṣẹ tọ́lọ́wọ́n bá pa tọkọ rẹ̀ pa tọ́jàṣẹ tọ́lọ́wọ́n dakhalat jannata rabbiha yọ wà dẹ́nu ọlọ́wọ́n bá rẹ̀ ọlọ́run ti fáwọn obìnrin tó ṣú pé ó ṣú ẹ wà dẹ́nu tẹ́ bá ti lè ṣe nǹkan o tẹ́ ń kírun yín tó pé tẹ́ rọ̀mọ̀dánù ẹ̀dẹ́ tẹ́ ń gbààwẹ̀ tẹ́ wá tẹ̀ láṣẹ ọkọ tóbìnrin ọ̀bá tẹ̀ láṣẹ ọkọ kọ́ gbàgbé àlùjànnà iná ni ọwọ́ kọ́dà àtàyé náà ni ó ti wọ́n ná yín ti ń jẹ́ ní ayé ni kéèyàn bímọ kéèyàn má jèrè ẹ̀ èyàn ṣe é dá láàrú àbí ìyá rẹ̀ sọdá láàrú èyàn ṣe wá kàwé tẹ́tí ọ̀wá ní dáa fún èyàn ṣe kéwú tẹ́tí ò ní dáa fún èyàn ṣe kọ́sẹ́ tó kọ́ yẹn títí ọ̀wá ní ẹ já wọnú rẹ̀ ká sọ̀rọ̀ fúnra wa ṣé bẹ́ẹ̀ ẹ mọ tánà bí wí ni ṣé bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá wa gangan àwọn ọkùnrin ló fi yẹ ká máa ṣe dáadáa tiwa ẹ já máa ṣe dáadáa tiwa lọ ọlọ́wọ́ bá wa ti lọ dóde lára ọmọ fún wa ọlọ́wọ́n bá wa ti lọ dúró dé àkóhùn gbìjà wa látara wa ọlọ́wọ́n gbìjà wa lára obìnrin tá a bá ṣe dáadáa fún tó fa búrọ́pù fún wa ọlọ́wọ́n gbìjà wa látara bó látara bí tó yẹ pé ìlọ́dà yìí bẹ̀ lóbìnrin máa fọkàn sí jùlọ yé lóore ọmọ ọlọ́run ti sọ pé tá a bá tọ́jú ọmọ tán ká kó fún aláyọ̀ kan kó fún mẹ́ta ìtumọ̀ tọ́lọ̀ fún mi nìyí pé ìní dẹ́yọ̀ ọkùnrin ọ̀sán láìní láíláí tẹ́ fi wá padà wá bá mi ẹ̀ ní dàgbà wọ ọmọ àfi tó o bá dúró déédéé ló kù ànábì ní ẹnìkankan nu ọkùnrin tí obìnrin mẹ́ta bá wà lọ rẹ̀ tó bá tọ́jú wọn ànábì wa bẹ̀rẹ̀ sí ka obìnrin àkọ́kọ́ lọ́mọ rẹ̀ obìnrin àkọ́kọ́ nìyá rẹ̀ ó tọ́jú ẹ̀ obìnrin ẹ̀kejì nìyàwó rẹ̀ ó tọ́jú ẹ̀ obìnrin ẹ̀kẹta lọ́mọ rẹ̀ obìnrin tó bí tí ò jọwọ́ ọ̀bàjẹ́ ọkọ ọmọ tó fi fa ọmọ fọkọ ànábì lóhùn àti ẹ̀ báyìí láwà lálẹ́ Ah, no problem ọlọ́run ti sàánú ilé ayé ni èèyàn yẹn ti lè jìyà tí ọmọ wa wà lọ́kẹ́ èèyàn tó bá fi lè di pé ọkọ wà lìjẹ́lẹ̀ ìyàwó wọná gbogbo ntọ́kọ lè máa fi rántí tínú rẹ lè máa bàjẹ́ láti jẹ́lẹ̀ ọlọ́run kìlẹ̀ àrẹ àní rántí ẹ̀ mọ́kò ti wọná wèrè. yes sísá sípàṣà kì í ṣe pé wọ́n máa rò pé àwọn àfa adájú adájú lórí ọ̀rọ̀ tó ti sú ọ tí kòránì bá ti sọ̀rọ̀ ó ti sú ọ tádébì bá ti sọ̀rọ̀ ó ti ìgbẹ́sìn yé ni ló fi ṣe iyèméjì tó bá fi lè jẹ́ pé kùránì lọ sọ ànábì lọ sọ kò nídìí iyèméjì mọ́ ọlọ́run tó bá dijọ́ gbé náà kíámà nàzáàna máa fi sùdúrì hìmì gílè gbogbo tó lè máa bà wọn nújẹ́ ní tábàtí fẹ́ dájọ́ àlìjẹ́nà fún gbogbo tó lè máa bà nújẹ́ á ti yọ́ fò lọ́kàn rẹ̀ á ti yọ́ gbàgbé ìyàwó rẹ̀ ní pàṣẹ nẹ́mú lọ́nu náà yìí kò lè rántí mọ́ ọmọ rẹ̀ nẹ́mú lọ́nu náà ò lè rántí mọ́ ò ní rántí kò síbàdìjẹ́ láàlìjẹ́nà mọ́ torí pé ọ̀nà tọ́lọ́wọ́ bá lálẹ̀ táwọn obìnrin ó fi soríire ọ̀nà yẹn pọ̀ gan ẹ wo wàhálà tí wọ́n ṣe lọ àwẹ̀ yìí wọ́n dáná ìsinmi wọ́n dáná sàárì kọ́rọ́ pin lọ́rùn kò dé nídìí kọ́rọ̀ wá lọ́rùn torí pé kèé sọ̀nà wa torí pé nature ò ṣe change bí mo ṣe ṣe tọ̀bíyà fitrọ̀ àdámọ́ ló fi jẹ́ pé mo sọ fún anijọ sunday tí mo ń ṣe alcom bíi pé ṣé ẹ rí gbogbo díẹ̀ sí pèpè sídìí rẹ̀ láyé fitrọ̀ ni kò sí nǹkan kan tọ́jà tuntun gbogbo tí ẹ̀sìn pè wá sídìí rẹ̀ fitrọ̀ ni ìtí jẹ́ fitrọ̀ ni nature nature of life tí ò ṣe dispute nature of life ni kọkùnrin ọmọ náwó kọkùnrin ọmọ ṣe bùkátà kéé ẹ̀yin gbọ́ kọkùnrin ọmọ rojọ́ ooo owó gáàsì olùyẹ̀ náà ni owó náà ni lọ́rùn rojọ́ kọ́ náwó lọ́rùn obìnrin ni ó máa náwó tí ó máa rojọ́ torí pé kèé ṣe nature wọn kó náwó sí bùkátà ayé dẹ̀ lè change bí ó ṣe kò lè change so kò lè ra pé lọ́rùn ẹ̀kẹ́ ẹ̀yin máa pa ọmọ nígbà mi ọ̀ya wèrè ń sì máa pa ọmọ nature wa ni ká máa pa ọmọ nbó la fẹ́ gbé sí ní ìsìn láì ìsìn inú òkè sẹ́nẹ́tọ̀ wa ká máa pa ọmọ sòkè nature wa ká máa dáná ọkọ àti àwọn bá ti ibì dé ní ìsìn bí lọ láì bá ṣe lórí tí àwọn bá ti lé kíchìnì báyìí ti ro lágbára torí nature ni. yóò sì rí dá yóò tún máa jí ọkọ ìdá tó lè ṣẹlẹ̀ pé ọ̀hún oh, òrìjẹ́ yóò sùn à ah, ebe ẹjọ́ lọ ni tó sì jọ rẹ̀ yìí òun sì tún dáná ó tún ní ọwọ́ ajẹun tó lè òrìjẹ́ yóò sùn yes torí pé nature ni so gbogbo tẹ́sí pèpè sí nature ni ní tó tó bá bọ́lọ̀ ń ṣe dá wa mu òun náà ni ìlọ́pàá ló fi jẹ́ pé ọkùnrin lè fẹ́ àwọn méjì ó lè fẹ́ àwọn mẹ́ta wọ́n yẹ kí ẹ̀ lè ṣe déédéé kí lè mọ̀ jẹ́ déédéé déédé ó níbi tọ́lọ̀ ń pè déédé sí ẹjẹ́ ìsàlàyé déédé díẹ̀ fún yín déédé láéláé àní ṣe déédé nípa afẹ́ súnmọ́ wọn láéláé ọlọ́wọ́n bá kọ́nfàmù ẹ̀ tó clear rẹ̀ tán àní ṣe déédé nípa ẹfẹ́ nífẹ̀ẹ́ wọn ìfẹ́ ọlọ́run ló ní ànábì sọ yí pé ìfẹ́ ó ní ọkàn àwọn ọmọ ànábì ádámù gbogbo ẹ̀ àárín ìka méjì ọlọ́run ló wà èèyàn gbọ́dọ̀ ṣàpèjúwe o kéèyàn á ṣe báyìí kì í ṣe irú ká tiwa yìí o téèyàn bá ń sọ̀rọ̀ ọlọ́run tó bá fẹ́ sọ ẹ̀yà kan nínú ẹ̀yà tọ́lọ́run bá sọ pé òun ní tọ́mọ̀ ẹ̀dẹ́ni náà wàá máa ní ó gbọ́dọ̀ fi tiẹ̀ ṣàpèjúwe láíláí èèyàn gẹ́gẹ́ wa ni ọkàn gbogbo wa yẹ́nyẹ́ gbogbo ma ànábì ọkàn gbogbo wa àárín ìka méjì ọlọ́run ló wà bọ́lọ́run bá ṣe fẹ́ ní ṣe máa yí ìlú ra wọn èyí tó bá yí ìlú ra wọn tó kara wọn gbọ̀ngbọ̀ngbọ̀n wọn ò nífẹ̀ẹ́ ju èyí tó takété lọ yóò nífẹ̀ẹ́ ìdíjẹ́ déédéé àwọn yàrá òkè yẹn inú ilé mi gbogbo abáfẹ́ jẹ́ bàìpá gbogbo ọ̀jẹ̀ rárá ti jẹ́ déédéé kọ́ ẹ tí wọn fẹ́ bá tán ò ní fún lẹ́bàá ìdíjẹ́ déédéé ni pé àmàlà wọn fi tọ́ ìyálé rẹ ẹ̀bà wọn fi tọ́ ìyàwó kò fún ìyálé lámàlà kò fún ìyàwó lẹ́bà déédéé nù. afáwa kan wọn ní wọn fẹ ìyàwó mẹta wọn fẹ yorùbá kan wọn fẹ yorùbá méjì wọn fẹ fúlàní kan wọn wá lọ sí wáàsí ní outside Nigeria wọn wá ra plasma mẹta bọ. nígbà wọn ra plasma mẹta bọ, wọ́n á gbé sí ara kọ̀ọ̀kan nù wọn wọ́n sáré rí i pé ìyàwó kékeré fúlàní inú rèé dùn kí la wá dé lónìí nígbà tí wọ́n wà padà sáwà sọ̀rọ̀ jáde wá ní ìmọ̀ iṣẹ́ láti ọ̀tẹ̀ ti rà sí mo kí bọ́ náà ni nítorí pé ìyẹrí elétí gbàkùdù báyìí mo fẹ́ kẹ́ ẹ̀ rà fún mi a lọ ra tẹlifíṣàn sẹ́wọ̀n pé wọ́n ti rédíò nù èló lówó ìyẹrí elétí gbàkùdù lẹ́gbẹ̀ẹ́ tẹlifíṣàn ṣùgbọ́n iye tí a fi tọ́nu kí fúlàní ó ti yẹ tí gbàkùdù méjì sóun ti ń jẹ́ déédéé nù wọ́n fi ráìsì àtẹ̀wà tọ́lé kọ́ ọ mọ̀ kọ́ ọ lè máa ṣe bẹ́ẹ̀ gbogbo wa wa bẹ́ẹ̀ jàsáró gbogbo àjàrú là á jẹ àtọ́mọ́ tí wọ́n fàṣàró tọ́ wọ́n wá lò ṣe déédéé kọ́ déédéé bá bá ti fẹ́ ṣe àjọṣepọ̀ pẹ̀lú òpá fẹ́ súnmọ́ wọn à lè ṣe déédéé ìkan lọ́lọ́bù ìkan ni ọ̀lọ́bù yìí bíi pé èèyàn ni á ìkan ló yẹ pé bàbá ti wọlé inú yóò tùjú ká ìkan ló yẹ pé sáwàá ṣe tó ṣe òkú lọ́dọ̀ mi ọ̀nà déédéé wá ìkan la fẹ́ jáde lọ ní ìsìn lónìí àpẹlú ẹ̀sì ẹ̀ rọ̀wọ́ mú ìkan lónìí ẹ̀ bá àmọ́ rọ̀wọ́ mú. so èèyàn ti ní àìsè màláìkà so islam ọlọ́run bá fi kẹ́ wa ni ó fi islam ṣàánú wa ni kọ́lọ́n dákun kọ́mẹ̀jẹ̀ kí ṣètánù gbà lọ wa jẹ́mọ̀ tá a bá ti wá bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀já rí fáǹsà àánú níbi táànú níbi táànú tí wọ́n ti nídìí àánú kì í ṣe pé kẹ́ ẹ máa ṣe ìfàṣípààrọ̀ nǹkan tí ò nítumọ̀ ẹni tó fẹ́ lọ gbé ráìsì fún ọ̀rẹ́ mi ní ẹni kíníkan tó fẹ́ lọ gbé ráìsì fún ráìsì nínú sọ́ọ̀ rẹ̀ rẹpẹtẹ yìí kì í ṣe sàrà nìyẹn ẹ ń ṣe tàbádùlù nítorí náà gbẹ wà wálé rẹ kì ṣe bí ẹ ṣe ní ká ṣe àánú nìyẹn èèyàn tí lẹ́tà wọn ti dánwò ní ìsinsìnyí náà ní gbogbo last week wọ́n ti pọ̀ sí gánsì àti ẹ̀fẹ́ sọ yìí wọ́n mọ́ ọlọ́run sì ràn wá lọ́wọ́ lórí wọn bíi nìlá ọlọ́run bá ọlọ́run fún wa lágbára tá a fún wọn inshallah ẹ̀ tó bá kú fún yẹn wọ́n máa ní náà ni yes ẹ̀ tó bá kú fún yẹn wọ́n máa ní náà ni torí pé bí àwa ṣe ti ń palẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn tá a ti lágbára kára yé èlùbọ́ kíní kan kára kíní ẹ̀ kan àwọn mi ò tí ì mọ̀ sí àwẹ̀ ò tí bá àwẹ̀ lẹ̀fẹ́ lómi gan ni àwọn mi ti ń bá àwẹ̀ lẹ̀ kí ramadana gan tó dé kò sóúnjẹ lé wọn so ń bẹ̀ làwọn ìsìn máa jẹ́ kùtà máa sìn wọ́n ti tàtò lọ́mọ dànù fún mọ́ làtúnṣe alúnà yẹ́wọ́n mọ́ ìdíyàn nìyí ọlọ́run òun bí wá léèrè gbogbo ìdẹ́ra tó ń fún wa òun bí wá léèrè so kọjá pé ẹ máa lọ gbóúnjẹ fẹ́ni tó ti wulẹ̀ sí lóúnjẹ ò sí sàrà báwọn nílò jẹ́ pé ẹni tí kó ọlọ́run bá yọ̀ǹda àwẹ̀ fún pé kọ́ mọ́ gbà kó fún yẹn lóúnjẹ kèé so lówó wọ́n ní ó fún lóúnjẹ aláìní tí ó mọ̀ báyà sáà ìlú ọmọ fún báyà sínú bẹ́ẹ̀ báyìí pé ẹ̀ẹ̀kan lọ́lọ́run ni máa fún bóyá sáàdì bóyá sínú ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run èmi ò fún sáàdì màá tún fún sínú dáadáa nu ọlọ́run lẹ́nu tó bá lékún dáadáa àwa náà tó lékún léèdè fún dáadáa nu ṣùgbọ́n ìtọ́jẹ́ dandan fẹ́ntì ọ̀bá lè gbà wẹ̀ òní kó fún aláìní lóúnjẹ ẹ̀ẹ̀kan nínú méjèèjì bóyá sáàdì àbí sínú dédé tí máa jẹ tí ó tó so kálá sùpàdé tààlà kọ́rọ̀ wà lọ́wọ́ ẹ dákun ẹ já rẹ̀ ra wa lọ́wọ́ nú àwẹ̀ ẹ já ṣàánú ẹ sì já ṣàánú àwọn obìnrin wa ẹja máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹja máa ṣe dáadáa sí wọn ẹja máa mọ rírì tí wọ́n bá ṣe inshàlá ọlọ́run wọn ṣàánú wa yóò kò ní ṣe wọ́n lé ọmọ aná yóò ṣe wọ́n ní àwọn àlìjẹ́ náà ṣé ẹ rí ẹ lọ béèrè dáadáa lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì mo fọlọ́run búra tẹ́ ẹ bá rí i pé ìdààmú pọ̀ láyé ṣùgbọ́n àwọn tí ìdààmú wọn pọ̀ jù láyé àwọn obìnrin ni ọ̀nà tí ìdààmú gbà ká àwọn obìnrin pọ̀ gan anábì sọ fún wa sallallahu alaihi wasallam ó ní tí obìnrin kan bá ń da ọkọ rẹ̀ láàmú lórílẹ̀ ayé yìí tó wá jẹ́ pọ́ máa àlìjẹ́ náà lọ́lọ́run fẹ́ ṣe ọkùnrin o ṣé àmọ̀pọ̀ bá àlìjẹ́nà tí àwọn rẹ̀ bá kéré ní ọ̀jẹ̀ seventy three ọba àlìjẹ́nà tí àwọn rẹ̀ bá kéré ní ọ̀jẹ̀ seventy three lẹ́bù ti gbogbo yín nù èyí tí ọkọ̀ jù bá lọ lèmi ọ̀wà inshallah so ó ní anábì ní àwọn ìyàwó tọ́lọ̀ ń fẹ́ ṣe fẹ́ni lálìjẹ́nà wọ́n wà á máa ṣépè ránṣẹ́ látàlìjẹ́nà pé áá ọmọbìnrin oṣù ayé oníwàhálà bá oṣù yó lórí ibú bá òfò ló ṣe bó ṣe ń dọkọ̀ wà láàmú yìí mo fi ọlọ́wọ́ bá búra ànábì lórí bẹ́ẹ̀ sórí ọwọ́ hìn tọkọ rẹ ń mí kalẹ̀ pé ha ah, kì í sì máa ma fi àgbákò mọ̀ rí o ah, tó bá jẹ́ pọ́ máa àlìjẹ́nà lọ́kọ rẹ lórí ilẹ̀ àwọn mẹ̀lẹ́kà wà á mọ àwọn àwọn obìnrin àwọn ìyàwó àlìjẹ́nà tí ó tọ́lọ̀ ti pèsè lẹ̀ fún wọ́n ti wà náà o àwọn obìnrin tọ́wọ́ kàn rí wọ́n ti wà náà o ìlọ́pàá ìjọ́ta àlẹ́bí lọ sí sánmà sálálàlá sálà àlẹ́tí jìbìrìlù mọ́rin ó ní àwọn wá dé sáìdì àlìjẹ́nà ó ní ìmọ́lẹ̀ kan wá jáde láti inú àlìjẹ́nà báyìí anábì ní ìmọ̀lẹ̀ yẹn mọ̀lẹ̀ débi pé tọ́lọ́run bá gba ìmọ̀lẹ̀ yẹn láàyè kọ́tàn sáyé kò ní sóòrù mọ́láyé àtòru àtọ̀sán dàbí ọ̀sán ni anábì wa ní ah, kí ni ìmọ̀lẹ̀ wo leléyìí ìwọ jìbìlú ìmọ̀lẹ̀ pọ̀ á ah, irú ìmọ̀lẹ̀ wo leléyìí ìmọ̀lẹ̀ tó yẹ pé tọ́lọ́run bá tàn sáyé kò ní ìka tàn náà mọ́ lóru gbogbo ẹ̀ ọ́ dàbí ọ̀sán ni àwọn wa ní ìkànnì àwọn obìnrin àlìjẹ́nà lọ́rẹ́ rìn ó gbọ́rò pàdánù bí bọ̀ inú rẹ̀ wá dùn ó wá put on a smile obìnrin yẹn wá rẹ́rìn láti inú àlìjẹ́nà eyín rẹ̀ fúnfún eyín rẹ̀ lọ́ tàn sáyé òun tànàbí rí òun ah ànàbí ni ah àwọn obìnrin àlìjẹ́nà nu ẹnìkan ní ó sì fẹ́rù eyín o ó ní kọ́dà ọmọlẹ́yìn rẹ̀ báyìí báyìí ìkánú ìyàwó rẹ̀ ni iyun Bilal ẹ ti ń pèrò fànàbí ọmọ Áfíríkà ọmọ Ethiopia bíi Bilal dúdú ọmọ Áfíríkà kíru obìnrin téyìn rẹ̀ wá tàn jáde tó ń mú mọ́lẹ̀ o kóbìnrin kan wá darú ọkọ yìí ò láàmú lórílẹ̀ kóbìnrin wá fẹ́yìn funfun ṣépèlé o kí sáwàdà ẹ máa sọ fáwọn ìyàwó yín lé o wípé ẹ àánú rẹ ń ṣe mí kó ọmọ bá ṣòwò sọ́ọ̀tì kò sí ń tọkọ ọlọ́nkọ ọ̀rọ̀ mọ́ bíi ó lè bí kọ́ wúlò o kí o sí tọkọ lọ fọ ọ̀rọ̀ mọ o lè rí tọkọ ọmọ jèrè rẹ Ọlọ́run mọ kọjá pé bá a ṣe ń rò pé ẹbí ẹni ò lè dá fún ẹbí náà làárọ ọmọ bíi àríbi àtúrí tọ ibi tọ́lọ́run ti máa dúró dé èèyàn máa yàtọ̀ síbi tá a máa rò kèé mọ̀ ṣe bá ṣe máa rò ń sẹ́ba wà láàmú wò pé mò ń gúrò ẹsẹ̀ rẹ̀ yìí báyìí ní ti ń bọ̀ ọmọ ilé máa gúrò ẹsẹ̀ Ọlọ́run lẹ́yìn kọjá pé wájú rẹ̀ ni ó ti yọ so ẹ sọ́ra yín dáadáa wọ́n ní tí tọ́kù obìnrin kan bá da ọkọ rẹ̀ láàmú lórílẹ̀ ayé yìí tó bá jẹ́ pé ọmọ àlìjẹ́nà lọkùnrin òun àwọn ìyàwó rẹ̀ kan bẹ lájẹ́nà ọmọ fìpè rẹ̀ sẹ́sọ́bìnrin ni kéèyàn sẹ́fúntì ọ̀ àmọ́ sépèlé wọ̀ nìkan láwọn tí ó jẹ́ pé tí wọ́n bá ti sọ ọlọ́run wọn gbà bẹ́ẹ̀ ni wọ́n ní bí obìnrin kan bá wá ń tọ́jú ọkọ rẹ̀ lórílẹ̀ ayé tọkọ ń bá lè jọ́ ọmọ àlìjẹ́nà àwọn ìyàwó rẹ̀ ti bẹ lájẹ́nà wà máa sọ pé ah ìwọ ọmọbìnrin ló sì ń tọ́jú ọmọkùnrin yìí lọ́wọ́ nulẹ̀ lórí kó sùn lọ ọ̀dà obìnrin ní ọ̀rọ̀ ayé wọlé ó ti kọ́kọ́ ń sùn kò ní í dà láàmú ìmí sì ń ọmọ òkú lórí ihu ti ń hanrun yọ àrí látòkè ọkọ bá látòjú oorun ó lè pé ọmọ ọmọ bẹ́ẹ̀ o yóò lọ ìfìtínà rẹ̀ obìnrin náà pé ìfìtínà rẹ̀ ìdàláàmú máa fìtínà rẹ̀ máa dàláàmú ó gbèpè láti sánmà ó gbàdàmú tọ́jẹ́ pé o ò lè bọ́ ń bẹ̀ kò sí oògùn kankan tó fi lè bọ́ ń bẹ̀ ìní ìdààmú àwọn obìnrin fipọ̀ jù láyé ìní tọ́pọ̀lọpọ̀ ti ṣe yóò dàbí kálómi ọlọ́jì ọkọ rẹ̀ wá ń sáré padà báyìí pẹ̀lú gbogbo tí ń gbọ́ yìí wàhálà obìnrin mi ń bẹnu sábàbí tọ́pa ọkọ yìí wàhálà máa pààyàn kẹ́ wọ́n kọ́ ọmọ gbé wàhálà bọ̀ láti ta lórí kí lọ́jẹ́ àwọn obìnrin ní máa gbé ọmọ sáyà ọpọlọ ọkùnrin lọ́mọ wà ọkùnrin tó wá jẹ́ ọkùnrin ìyá ọkọ rẹ tí wọ́n sọ pé èyí ò sọ̀rọ̀ fún wọn wọ́n ní ṣe bí ẹgbẹ́ àwọn gbọ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn ó ti ń rò ó kó kan fèsì nì gáàsì ti tán o èsì tí ọ̀pọ̀ pé ha ah, ń gbọ́ láwọn ará mi báyìí o tani tani mọ́ sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ mọ́ ọkùnrin yìí bí wọ́n yìí sọ fọ́kàn rẹ pé hmm, bá a ṣe ń dáná lọ gáàsì tán o ìjáyà tiẹ̀ ò tó tiẹ̀ ọ̀kan sọ̀rọ̀ jáde nì bó ṣe ti sọ fún wọn ti ń ronú bó ni o àbí kí ni kí n lọ bá bàbá bá lẹ̀kùn yá mi lówó ní kankan ìrò lọ́lọ́wọ́ tó forí ibú lé fún pé n ti máa sú ẹ̀ lọ́rọ̀ yìí náà nù bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ ní dáhùn ọkọ tó ti ronú jìnnà bó ṣe sọ̀rọ̀ tọkùnrin bá jọkùnrin rẹ̀ kò ní wù kíyàwó àtàwọn ọmọ rẹ̀ ọ̀dà àmúnú ilé gbogbo ọkùnrin tí ò rí wọn tọ̀hún ń dùn wọn akàn ọlọ́nkàn fọ́kùn ìgbàǹkó ni ìwà para mi ni ah, ọkàn ti báyìí pé kéé gbàǹkó tọkùnrin máa ń lò wà láì kéé sí tí máa dénú so kọ́lọ̀ ń dàkún kọ́rọ̀ wá kọ́rọ̀ wá lọ́rọ̀ tàbí tọ́jú àwọn obìnrin wa àtàwọn ọmọ wa ṣùgbọ́n gbogbo obìnrin tó wáyé pé nítorí rẹ̀ rí tọ́jú lò náà bá fi wá ń ṣe bí obìnrin dáadáa kì àti pé ìgbà tọkọ buoyant àti ìgbà tó fún mọ́kọ kò sáfẹ́ẹ́ fara ní ó sàn ń dáàbò bò ànábì lóbìnrin lóbìnrin tí ń dáàbò bọkọ rẹ̀ nǹkan tí ń bẹ lábẹ́ rẹ̀ tọkọ rẹ̀ sanwó lé lórí ń dáàbò bò kọ̀fẹ́ kẹlòmíì ò débẹ̀ bẹ́ẹ̀ náà ni dúkìá ọkọ rẹ̀ kọ̀fẹ́ kọ́ bàjẹ́ obìnrin míì tínú bá ń bí báyìí nǹkan ọkọ rẹ̀ ò bá bàjẹ́ kó mú high tension àbí èwòlẹ̀ má pè é nu náà tí máa gbé gbogbo nǹkan o tó sì wà nulẹ̀ ọkọ sì wà ń bí sẹ́ yóò ní sóò ló ń jó ni pẹ́rẹpẹ́rẹ nítorí ẹ̀kọ́ lọ swíìsì kò ní swíìsì ọ̀f tẹlifíṣàn òjò fídíò òjò kankan wà ní orí mi lè <laughs> orí mi lè kò sórí kankan tó lè tí máa mú yẹn gbàgbé ẹ̀ ìwọ ni ọmọ mú rẹ ìfàyàlùwàyà mi yóò bí ọ kò sí ti ń dẹ́bẹ̀ kankan ìfàyàlùwàyà tí mo sanwó fún tí mo sanwó orí rẹ so ìfàyàlùwàyà ti agan lọ́lágbára jù so kẹ́nìyàn kan má jẹ́ ẹ̀yàn kan halẹ̀ mọ́ ọ kẹyọ ọkùnrin ẹ̀yin ẹ kọ́kọ́ dúró dáadáa náà fúta fún ní sáà òkun tẹ́yọ̀ ọkùnrin bá ti dúró dáadáa tẹ́tẹ́ láti sọ lọ́wọ́ ẹ fi òkú lẹ́yìn lè tẹ́wọ́ lọ́rùn o àwọn tọ́ba tó dá wọn tẹ́wọ́ lọ́rùn sọ́lọ̀ tó dá obìnrin sọ́tẹ́ obìnrin lọ́rùn ni sọ́tẹ́ wọn lọ́rùn ló fọ́ nínú ojú ní ẹ̀ ń fa kúrò ní wọ́n fi mi bẹ̀ sọ́lọ̀ tẹ́ wọn lọ́rùn ló fọ́ ní ìkẹ́dẹ́ ní ẹ̀ ń gé ní ẹ̀ ń fẹ́ ìkẹ́dẹ́ mi bẹ̀ so yín tọ́lọ̀ ń tọ́ dá wọn òfin tẹ́wọn lọ́rùn ọkọ̀ ò lè tẹ́wọn lọ́rùn láìláyọ̀ ọba àràbà lù fún ṣùgbọ́n tí kọ́kùnrin ọmọ ni pé wàlọ́ọ̀hì mo satisfy ìtọ́ ẹ pé tí n bá déwájú ọlọ́run lórí rẹ ìní jẹ̀bi ìtọ́kùnrin ní ìdùnnú ṣùgbọ́n pápá tẹ obìnrin lọ́rùn ò lè tẹ wọn lọ́rùn bọ́ọ̀rọ̀ akẹ̀kẹ́ pé yóò lé ẹnìkan lọ́rọ̀ kadà bọ́ọ̀rọ̀ kadà yóò lé ẹnìkan lọ́rọ̀ mọ́tò bọ́ọ̀rọ̀ mọ́tò yóò sọ sáìsì irú mọ́tò tọ̀rọ̀ fún ọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ amíkàrà fún mi lọ́wọ́ ń ṣe pé kí ni bẹ́ẹ̀ nìkan lọ́ra fẹ́ǹsà fún ìyàwó rẹ̀ òní fẹ́ǹsà náà sọ fọ́kàn rẹ̀ pàtì kí tó wá ní èèyàn ra jẹ́ẹ̀tì bẹ́ẹ̀ nìkan ló ń ìlànà bìbí fèpele pé ọlọ́run ní kò wọ́n sọ láti sánmà pé gbogbo obìnrin tó bá ti ń parun ojú báyìí kò ní jèrè wàláyà ànábì ló wí bẹ́ẹ̀ gbogbo obìnrin tó bá ti ń parun ojú rẹ̀ ànábì ni ẹ bá ń sọ fún pé kó gbàgbé èrè o èrè ò ní jẹ́ tiẹ̀ o èyí ń parun ojú tọ́lọ̀ ni a mọ̀ ah, kò ní jèrè wàláyà ànábì ló wí bẹ́ẹ̀ ó ní gbogbo obìnrin tó bá ti lọ mú nǹkan míì tó bá fi kún irun yàtọ̀ sí tọ́lọ̀ ń fún yàtọ̀ sí rọ́bà àti òwú àdẹ́bí ẹ bá ń sọ fún pé kò ní í jèrè o débàdébí ló wí bẹ́ẹ̀ ẹ tí ló bá ń bí sọ́mà ni kò ju àga lù so torí gbogbo ẹ kílẹ̀ kan ẹrú ọlọ́ọ̀kan wá bá mi wá sọ àwọn àrà níyẹ̀kan fún mi pé wọ́n lẹ́ẹ̀ le mo á ní kó sọ àwọn nǹkan tí wọ́n ní mo ṣe tí mo fi le ó ní ìkànnì rẹ̀ ní pé wọ́n wí báyìí wọ́n wí báyìí wọ́n wí báyìí gbogbo tó wá sọ mọ̀rọ̀ wá sí mo ní ọlọ́wà tàbí bí mọ̀rọ̀ wá sí fún tó ayé pé mo fi le yìí máa le lọ ni máa le lọ ni yìí ṣe torí pé èèyàn yá mi jẹ́ kírísítẹ́nìsì wà láì tẹ́yọ̀ bá kú sórí mùsùlùmí kò kú gbogbo èèyàn yá mi kírísítẹ́nìsì ni yes njọ́ tí bàbá ya mi kú wani kọ́lọ́ òforíjì wọn lọ́lọ́ òrè òforíjì ọ̀ njẹ́ filẹ̀ kọ́ mọ́bàjẹ́ ni baba ya mi sàlọ́ kọ́lọ́ òforíjì bàbá ya tiẹ̀ tí ọ̀kan tó kú sí kèfèrí nígbà mo ní bàbá ya mi tó kú sí kèfèrí Ọlọ́run lè foríjì torí pé àdéhùn Ọlọ́run ni wàlọ́ọ̀ àdéhùn Ọlọ́run ni ìjọ tà níbi Ibrahim dẹ òwò Ọlọ́run ké mọ́ tó tọrọ àforíjì fún bàbá rẹ̀ Azara torí ipò súnmọ́ Ọlọ́run wá fẹ́ lo chance yẹn Ọlọ́run bá ń foríjì bàbá mi Ọlọ́run ni mo wí bẹ́ẹ̀ mọ́ kí n foríjì ẹni tí ó tèmi lórí ilẹ̀ ayé ẹni tí ò forí kalẹ̀ fún mi tí ò sìn mi tí ò tẹ̀ kọ̀kọ̀ fún mi tí ò forí kalẹ̀ fún mi tí ò sàlùwàlà fún mi tí ò wẹ̀ jẹ́nẹ́bà fún mi. ẹ rò pé gbogbo táyì ṣe wà ń wẹ̀ jẹ́nẹ́bà à ń tẹ̀ à ń nàró à ń káwókè à ń sàtáyà à ń ṣèkábàyì ẹ rò pé eré ni àṣeré ọlọ́run yá sórí rẹ o gbogbo tí ọgbà ẹ̀sìn kúrò lọ́wọ́ ọlọ́run mẹ́jọ bá wa àwọn ìyàwó wa ọlọ́run bá tún wọn ṣe àwọn ìyàwó wa ọlọ́run bá tún wọn ṣe àwọn ìyàwó wa ọlọ́run bá tún wọn ṣe torí kò ní wù àkún ó ṣòfò níjọ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣòfò kò sẹ́ni tí ọgbà náà yọ̀gbìn àkè àmọ́ àwọn ọmọ wa ọlọ́run tún wọn ṣe mẹ́jà wọn ọmọ wo ṣòfò mẹ́jà wa náà ṣòfò ramadan ìpàdé àwọn àti ọlọ́run jọ rọrùn jọ rọra jọ gbẹdẹmukẹ ṣàánú wa gbàdúrà wa bíi abùkátà wa lé wa kú lórí dáadáa mẹ́jẹ̀ ká burú ọ̀sẹ̀lẹ̀ sí wa gbogbo mùsùlùmí tó ti ga ọlọ́mọdé wọn lọlẹ̀ gbogbo mùsùlùmí tó wà nílẹ̀ ọlọ́run bá gbé ẹ̀ ga gbogbo kọ̀ọ̀là kọ̀ọ̀ságbé mùsùlùmí ọlọ́dà là wá gbogbo aboyún ọlọ́run sàn wọ́n láyọ̀ gbogbo àdán ọlọ́run bu ọlọ́mọ gbogbo abiyamọ ọlọ́mọjà ṣòfò gbogbo ẹtí ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn àmọ́ wọn àmọ́ wọn ọlọ́run dàkún ṣe dókítà wọn bá a fún wọn ní àlàáfíà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹrú ọlọ́run tá a fún bí tiẹ́ jí gbé lọ́njọ́ sí wọ́n ti filẹ̀ lánàá hmm, ọmọ ìyá wa tẹ́ gbé lọ ara wa náà ni o bá ife ma ń siri èèyàn wọ́n ti filẹ̀ ọlọ́run ọba ti ṣeun ìyá rẹ̀ sáré wá mo ní wọ́n filẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run sì wáá gbà wọ́n filẹ̀ àṣogun àṣìgbẹ́rẹ́ wa àdúrà náà ni so ẹ má ṣìgbẹ́rẹ́ ẹ má gbétutù ma o ẹ lọ já gbogbo jẹ́gẹ́jẹ́gẹ́ nù ọ̀nà yín dànù ẹ má kù sórí bẹ́ẹ̀ o ẹ lọ dagbẹ́rẹ́ nù ẹ lọ dẹ́bù nù o ọ dànù ògógóró ohun dé أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح